وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أتوقف الله أشيء الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة الله سبحانه وتعالى لي كل ما جاء إكاء أتيانو فوقو أبلاي kí a sọ́látù náà ma bá wọn ara ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àwọn ẹni tí wọ́n dúró tí àdẹ́wà Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ tí Islam ń dàbí ẹni tó bá gbà á ní tó gba ọjọ́ kú rẹ̀ ọlọ́mọ́ta bá wa yọ́nú sí wọn ọlọ́kùn sì bá wa kẹ́ wọn àwọn tí wọ́n bá tún wá ń tẹ̀lé ìlànà àwọn sọ̀hábà títí tí ó fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà a kíra wa púpọ̀ a sì bẹ̀rẹ̀ ọba wa subhanahu wa ta'ala àwọn ìjókòó wa tí a jókòó yìí ọlọ́mọdé àgbálẹ̀ sí lọ́wọ́ wa wọ́n àwọn tí máa ń bá tẹ́ jẹ́ alẹ́jọ́ wàlúkẹ́bẹ̀ wàríyá wàtúmà wàhùbù àríyáàtà wàhùbù àṣùhùrà wàhùbù zuhur alẹ́ni yàtúnú zuhur ọlọ́dàkùn ògbóta kálẹ̀ yìí àwọn ìtàn tí máa ń bá ẹ̀mí àti ọkàn jáde ọlọ́dàkùn má fi bá wa jà àti àwa dáa máa ń wí àti gbogbo kálukú náà ti máa ń wá àti wá gbọ́ àti gbogbo àwọn adájọ́ máa ń séwú àti gbogbo àwọn náà tí wọ́n tún máa ń fóló wa online láti máa tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ gbogbo wa pátá ọlọ́mọdé àbáwá sanwó lẹ́sàn-án lórí ó sì jẹ́ kó wúlò fún kálukú wa láyé àtijọ́ gbẹ̀ngẹ̀ yàtọ̀kẹ̀yàmù. ní ọ̀sẹ̀ tó kọjá àríbi ṣèjú kó tẹ̀sí níbi bí àkókò ìpìlẹ̀ ṣe é bákan náà ìjòkó Umdatul Ahkam yóò náà wáyé tí mo sì rò pé sábàbí rẹ̀ náà parí kò pamọ́ fún gbogbo jàmá gbogbo ọ̀sẹ̀ tó kọjá òun là á tẹ̀lé ń dé láti ìlú Àbújá ajẹ́kọ̀ọ́ adé ọjọ́ fúráìdè àbọ̀lájọ́ àti déhùn òun náà ni àwọn màlẹ́yà tó nípa kan ló ti bẹ̀rẹ̀ bó tutù ṣe mú bẹ́ẹ̀ náà ara ń gbóná bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ń ṣe tọ̀ àdúgbò lọ́dọ̀ ọlọ́run adé àdúgbò lọ́dọ̀ ọlọ́run pé malaria tó dé lẹ́yìn dáadáa tọ́lọ́wọ́n ọba sí ni torí ká ní pé báwọn dẹ̀dẹ̀wò rẹ ti gbèrú rẹ̀ ká ní bẹ́ẹ̀ ló bá ti rí ni ni malaria kan tó wá lọ rí tó wá lọ rí bíbá wọn ó ní ọmọ àlẹ́ ọwọ́ ara rẹ̀ ẹ̀fọn jẹ́ inú ẹ̀wọ̀n wàdélé àwa sùn mọ́lẹ̀ tó dé ó tó lọ́pẹ́ àbí ó tó lọ́pẹ́ lòun jẹ́ pé gbogbo àwọn tó wá padà wá gbọ́ tó láwọn kọ̀ọ̀kan padà mọ̀ pé àfà yìí dáàrí ọ̀nláìnì dáàrí lẹ́kṣọ̀ yìí ká tọ́ láwọn ní ìṣẹ́ láwọn pósítà lẹ́kṣọ̀ kan tó yẹ ká lọ ìjọ wọn pé kí wọ́n sọ kọ̀díṣẹ̀ wa ni bí ká wá ń tu sí ni pé gbogbo lẹ́kṣọ̀ tẹ́ máa ń lọ náà ẹ tó dábùjáde ẹ tó ń lọ káàkiri gbogbo yóò náà ní máa ń ṣe mi sára àdúgbò lọ́dọ̀ tó yẹ pé orin tọ́lọ̀ ni a máa rí kọlù tòtí ò jẹ́ pé orin bú táwọn míì fẹ́ kí a máa kọ ìdínú eléyìí wà lákọ́kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tá a ti lágbà tá a ti ti Àbújá dé alihamudulilayi aláfíà ti tó ara báyìí ọlọ́mọṣẹ́ àtúnjẹ kó máa kó kájí òde àrùn máa jẹ́ ló jẹ́ pé ojúṣe kan bẹ tó yẹ ká ti látìgbà tá a ti dé látàbújá àwárí sí látìgbà náà mo sì rò pé inú tó dáa ní kéèyàn sí àtúmọ̀ lọ kí lójúṣe náà onípàbújá tá a lọ àwọn èèyàn ṣe dáadáa fún wa púpọ̀ wọ́n ṣe dáadáa fún wa púpọ̀ ọwọ́ ajọ́ lọ́kàn òjọ̀kan èèyàn débi pé ẹlòmíì ẹ̀yin bíi jọ́ka àwọn ọmọ tó rántí pé á lágbájá ọmọ yẹn kí n pe àwọn náà tó lẹ́nu mí ń bẹ wọn ìran ti pè wọ́n ti sìn torí pé wọn ìsí ìrántí wọn látara dáadáa tó pọ̀ tọ́lọ́ ní káwọn tí wọ́n ń bẹ lábújá tí wọ́n ṣe fún wa gbogbo wọn bá ọlọ́dà kọ́ mọ́tà bá wa sanwó lẹ́sàn-án lórí o. tí a máa lo ọkọ̀ ní ìyá wọn ti máa tí a máa lo lórí àwọn àìmọ̀ league of imam tí ń bẹ ní. Àbújá uh, àwọn náà gbà wá lálejò sí mọ́sálásí wọn ọlọ́mọṣàbá wa sanwó lẹ́sàn lórí o àwọn Al-Imam Lukman àwọn náà gbà wá lálejò àti wá àti lọ́dọ̀ tí wọn náà ọlọ́mọṣàbá wa sanwó lẹ́sàn lórí uh, ẹ̀wá gbogbo àwọn táwa já àwọn ọmọ Abu Hurairah àtàwọn ọmọ Muawiyah àtàwọn ọmọ Al-Imam àtàwọn ọmọ Sheikh Islam ibn Taymiyyah al alayhi rahmatullah táwọn ẹlẹ́wù rẹ̀ táwọn láyà ìbọn bá kú bẹ́ẹ̀ kan pàdé àwọn ní kọ́ọ̀tù ayé ẹ̀kọ́ ni tọ àwọn yìí wá sọ fún wọn pé àá àwa náà lẹ́wọ́ á rí ní tuntun báyìí tọ́ ọlọ́run ó wàá fún wa lọ́wọ́ ní inú rí àwọn òkè ẹ̀yìn lè dààmú ara wa wá ẹ̀yìn lè dààmú wa aláìwọ́n ti dààmú lọ. ṣòwò alátorí bàbá kan wá ń bẹ bàbá àwọn èmi padà wá sọ àwọn di àkọ́bí àbúrú àkọ́bí àbúrú rẹ̀ rọ̀ ti fẹ́ púpọ̀ àwọn pòfẹ́sọ̀ wa ọlọ́mọṣà bá wa sí dáadáa fún wọn o ọlọ́run bá wa dúró tì wọ́n ìgbà délẹ̀ tí wọ́n narí kì í bá wọn ti ṣiṣẹ́ a àwa ló ń wura wa báyìí pé bí ìgbà tí tíyàn dáníyàn tó lọ́wọ́ kan ṣiṣẹ́ kan ó jẹ́ pé kíláìsì ló gbéṣẹ́ wá gan kan gbúrú rẹ̀ wọ́n ní. wọn ní kejì láti wọn ní ti wàhálà tuntun bá wọn ọkàn yìí lásán ni ó yẹ kọ sẹ́ẹ̀tì rẹ̀ ní kí òfin máa pariwo wọn. ọkàn yìí báyìí wọn dá padà yóò tún wá pariwo ọ sẹ́ẹ̀tì rẹ̀ ni kàlí wọn pariwo sẹ́ẹ̀tì ti sálẹ̀ èyí tó wá sálẹ̀ èlé ẹ̀hán dá padà ẹ̀hán táwọn àwòrán ọlọ́mọṣẹ́ àbáwá tí lẹ́sàn-án nígbà wọn bẹ̀rẹ̀ sí ní narí tí gbogbo wọn ti rìn kìí ṣe rìn ìkúnnikọ́ o kìí ṣe rìn ìjàmbá kọ́ o kìí ṣe rìn àbòsí kọ́ ìrìn ìbò ti jẹ sí nàìjíríà gbà pé èèyàn máa ń rí irú ẹ̀ e, òun náà náà rìn náà wàá sọ gbogbo ẹ̀ e lọ sọ gbogbo ẹ̀ e lọ àwọn náà wàá sọ dáàrin kan wọn ni a ìfẹ́ yìí wàláyé àwọn padà rí pé ọlọ́run ló kàn pa mi léyìí pé ọlọ́run ló sì máa fẹ́ ṣàánú wa wọ́n nítorí ìmọ̀ kan táwọn rí ni pé kò sí bí èèyàn ṣe lè lóhùn mọ́ṣẹ́ ìtó ìwọ ọ̀nà tọ́lọ́wọ́n ọba gbà fi ṣàánú àwọn tọ́nà yìí ti wá di pé orí ó ti rí ìtàǹdúpẹ́ rẹ̀ yìí ti à wàhálà kékeré kọ́ ní ìyẹn máa ń ṣe kó tó rí wẹ̀ bẹ́lẹ̀ kejì ni pé irú àkókò táwọn fi wá sáré rẹ̀ èyí ń fi irú àkókò ní sáré rẹ̀ tó sì àṣírí ibẹ̀ obìnrin náà ti wá mọ̀ pé àánú ọlọ́run gbogbo orú àwọn bàbá bá ọlọmọṣàlá àtàwọn lẹsọọ lórí àwọn apọ bẹ́ẹ̀ táwọn náà wá kó mọ́ra láwọn sánù ní ẹlọyà ní kíníkan ní àwọn apọ báwọn gbogbo orú wọn ọlọ́run ọlọmọ wọn o owó kọ́ làwọn àgbègbè gbé fún wọn a lè ṣàdúrà fún wọn pé jazakumullahu khairan ọlọmọṣàlá wa sọ wọlé sọ lórí ọlọ́mọba bá ní àwọn ẹ̀ṣẹ̀ kan tó ti ṣẹ̀ síwájú rẹ̀ tó fẹ́ fi bí wọ́n tẹ́lẹ̀ olùwàdàkùn gbójúkò fún wọn ọlọ́mọ sábà wá sí àforíjì fún wọn. ìran àkọ́kọ́ nù àmì ká tún láwọn ọ̀ràn kan náà tún láwọn yóò náà àwọn ọ̀ràn kan tún wá ń bẹ òun làwọn tó gbé ọkọ̀ wọn lẹ̀ àwọn kan gbọ́kọ̀ lẹ̀ pípẹ́ sáàmà gbé káàkiri àwọn gbé káàkiri bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ àti ẹni tó gbé ẹlòmíì ọkùnrin kan bẹ rọmba àtàfáǹgẹsàn lórí káàdì là làwọn odidi ọkọ tó kún bọ ẹyà náà ọjà tọ́lẹ́tà ìfà tó kún bọ tí ò ní plate number wàláì làwọn ẹgbẹ́ rẹ̀ bóyá ilé ìtẹ́ẹ̀fì dájú ẹ ti dé yá ìtẹ́ẹ̀fì fi lọ gbogbo bí ẹ bá lọ ọkùnrin láti lọ gbé yín wàláì ló ti fi lé wa ọlọ́ba àtàwọn náà lẹ́sàn lórí o ẹrú ọlọ́wọ́ bá kan náà tó wá ń bẹ àwọn náà tó gbódìdí ká àwọn tó máa ń gbòòrò ó sì gbé ká rẹ̀ lẹ̀ ó sì gbá tiẹ̀ lọ òní ni ó ẹlẹ́gbẹ́ táwọn èèyàn ní ti àwọn sọ̀hábì àlẹ́gbà Muhammad torí àwa mọ̀ pé àwa kọ́lá alápọ̀lẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó sì máa mọ̀ gbé lẹ̀ bẹ́ẹ̀ ó yá ẹ ṣá máa lò ó gbogbo mú wọn báyìí ọlọ́mọṣàbá wa sọ wọ́n lẹ́sọ̀ lórí ọlọ́kó gba lẹ́sìn lọ́wọ́ wọn ọlọ́mọṣàbá wa fún wọn ní ládàá kó bá wa tò wọ́n sáàyè tó dá ọba àdínlẹ́jọ́ gbẹ̀ngàn kìyàmù àwọn yóò náà tún wá jẹ́ oríṣi kan ọ̀rọ̀ tó wá lẹ́rú ọlọ́run ọba kan àwọn tó tún pè náà ni àwọn tí máa ń pè ní ká tó kú òlé fún ìtẹ́lẹ̀ náà pé báyìí dọ́wùlẹ̀ dé dọ́wùlẹ̀ wà á bù láti fi àwọn náà ń gbà wọn sápadà pàdé nígbà wọn pàdé náà bá láwọn òbí wa lọ ìtù ìtàn ọlọ́ọ̀lẹ̀ kan ló mọ iye owó tí wọ́n ná mẹ́ gbogbo orí ilé ọlọ́wọ́ àgbà lórí o àmọ́ tí nìkan wá ní àkéèsí àwa nídìí ẹ̀ máa bá wa bẹ náà nǹkan lákòókò yìí torí gbà dé ibi fọ́ọ̀tì ẹni tí ó sì wá lálejò tó gbóúnjẹ wà mo wá rántí hadith kan hadith ni wá gbà mí lẹ́rù ìkànnì àwọn sọ̀hádì àlẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam kódà mo padà tó wá tó lọ tó àdé ìpè wò dáadáa ibi tí ó gbà mí lẹ́rù yìí ìṣẹ̀lẹ̀ náà wáyé sí Abdulrahman ibn Awf abdulrahman ibn awf sáàni mọ̀fá abdulrahman ibn awf nínú àgbà wọn náà àwọn sábẹ́ ni kódà nínú àwọn àlà asharatul mubashsharuna bil janna nínú àwọn mẹ́wàá tọ́lọ́ nípa ti gba sàtífíkẹ́tì àlìjẹ́nà látàyé tálìjẹ́nà súwọ̀ fún àwọn sábẹ́ nínú abdulrahman ibn awf wa filimu wa ló gbà mí lẹ́nu wípé ẹnjọ́ kan abdulrahman ibn awf òun bẹ̀rẹ̀ lọ́pẹ́ láwọn èèyàn báyìí náà ni wọ́n ti gbé oúnjẹ wá fún un ìgbà wọn gbé oúnjẹ náà dé ìgbé mi ti rántí rẹ gbà tó gbé oúnjẹ òde lábújá nù o ìgbà gbóúnjẹ náà dé ló wá wo oúnjẹ náà pé àá ah, ah, oúnjẹ ló ti dáadáa báyìí ní bá ń sun ẹkún ní bá ń sunkún àwọn èèyàn bá súnmọ́ pé akramakumullah ah, ọtí kọ́ la gbé wá kìí ṣe oúnjẹ haramu oúnjẹ halal la gbé fún yìí ìdíyẹ̀ máa ń jẹ ní oúnjẹ lásán ní Abdurrahman bin Awf oúnjẹ mi lóòótọ́ ní sọ fún ìdí mẹ́mọ́ oúnjẹ mi lóòótọ́ àmọ́ ìsìláàmù fẹ́ rí tàǹtì yìí orí ìtẹ̀lé kọ́ ló ti bẹ̀rẹ̀ èmi sì nìkan kọ́ mo ṣe wàhálà lórí rẹ̀ ó láwọn tá jagun ìsìláàmù ọ̀pọ̀ ó ní ilé ẹjí gbóúnjẹ ilé ẹni tí mo kọ́kọ́ rántí ó ní mùsàáfù ibn umayr mus'ab ibn umayr ẹ̀dá pé mus'ab ibn umayr ní sábà ní káàdì tọjú orí wo kéré tó yí abdulrahman ibn awf amọ́gbà tá abdulrahman ibn awf yóò sọ̀rọ̀ ó ní mus'ab ibn umayr yìí kì í tẹgbẹ́ òun nínú islam ó lọ́lá jù òun lọ nínú islam mus'ab ibn umayr ọmọ olówó nínú òótọ́ ó fi ọ̀dọ́ gba islam ìgbà tí ó gba islam tán subhanallah ìgbà tó gba ìsìláàmù tán anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam anẹ́bí mọ̀ pọ́nmu lórí ìyá jẹ́ àsìkò náà ni wọ́n máa ṣe ìjírá lọ sí abáṣà ẹsẹ̀ lásán lóbìnrin wọ́n ní ilẹ̀ ẹlẹ́ ojú ọ̀nà yẹpẹ́ ojú ọ̀nà òkúta wọ́wọ́wọ́ ojú ọ̀nà ìǹtì ńlá ẹsẹ̀ Mus'ab ibi nà ọ̀hún ẹ̀dùn pọ́nmọ́ lọ́la ni gbogbo tí ń fi ẹ̀ lójọ́ lọ ló fi mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ dáadáa bí ti ń tẹ̀lẹ̀ báyìí ẹsẹ̀ rẹ̀ yíya ni kẹ́nìkan tó wá yá ọmọ olówó ni àwọn ìyá rẹ̀ pé yóò gba ìsìláàmù ó sáfù lé níjọ́ náà lórí bó fẹ́ ṣe ìsìláàmù. tọ̀ǹgbà wa lọ abájá àtàdé òun làná bí kọ́kọ́ tó wá rán pé ìwọ máa lọ rí lórí wa mọ̀ sí náà máa lọ rí báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ mùsàlùmí ni wọn lọ rí ṣiṣẹ́ gbogbo dáadáa tá a padà rí tó ṣẹlẹ̀ sáà nàbì nígbà sáà nàbì padà dé Mádínà o tí é pé wọ́n pariwo jáà muhammadun jáà rasulullah jáà muhammadun jáà rasulullah ariwo táwọn ará madina padà ń pàun iṣẹ́ tí musab bin umair tó ti pariwo musab bin umair ó wá ti ṣiṣẹ́ lọ kalẹ̀ káàlẹ́rí tó dé ó ti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pa islam ó ti ṣe wá àfikún wọn ó ti ṣe gbogbo ẹ̀ anábì kan dé báyìí anábì bẹ́ẹ̀ sì gbẹdẹmukẹ ní madina ni islam ló ti kárí ló ti kákò yìí ànábì kan ba ṣẹ́ lọ ní ànábì kan bá ṣẹ́ lọ ní ẹni ní Abdurrahman bin pẹ́tọ̀ tó dájú wàhálà yìí kò dúró jẹ́ wàhálà rẹ̀ ìwọ ń jẹ́jẹ́ gbé wá bẹ́ẹ̀ ní Mus'ab òrìwọ̀ ẹ̀jẹ̀ ní Islam ó ní kó dáǹtí ń pàmí lẹ́kún ni ǹjẹ́ aṣọ wo láti sín ànábi ní aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ náà ti sín ó nígbà àwọn òwò aṣọ tí ń bẹ lọ́rùn Mus'ab ibn Umair táwọn bá ní káwọn fi bo Mus'ab táwọn bá bò látorí gbogbo ẹsẹ̀ rẹ̀ nínú ọlẹ̀ táwọn bá ní orí ẹja bí bò látẹsẹ̀ gbogbo orí rẹ̀ ń gọ́ ní yọlẹ̀ ó látẹ́bí wọn fún àwọn mẹ́rin jọ náà pé ẹ fásọ ní bò látorí ẹ wá lọ rèé wá ewé kẹ fi bo ẹsẹ̀ rẹ̀ ní yọlẹ̀ ó ní báwọn ti sin Mus'ab náà irú sáàbù tá a sin báyìí táàrà sọ sí yìí débi tí òun jẹ gidigidi ajọ sí wàhálà ìsìláàmù ni ẹ wá lẹ gbóúnjẹ wá pè mí lọ́jọ́ tèmi ó ní ìyẹn òun nìkan kọ́ ó ní mo tún rántí Hamza náà Hamza náà ṣe wàhálà nínú ìsìláàmù yìí wọ́n pa òun náà ẹkún rẹ̀ ó bà nẹ́bì lójú ó bà nẹ́bì lẹ́kún ànẹ́bì yọmi lójú àwọn wọn náà ṣe wàhálà lórí ìsìláàmù wọn rí nǹkan kan jẹ́ ń pa ẹ̀ ẹ̀yin wá pè mí ó lẹ́rù tí wọ́n bà mí ni pé ṣé kìí ṣe kóúnjẹ jẹ́ gbé wá yìí a ti ń gba díẹ̀ nínú ẹ̀san tó yẹ kó òun gbà lálìkìyámọ̀ táwọn yòókù ó wà rẹ̀sán wọn gbà kíké sí pé tí èsì oúnjẹ jẹ́ gbé wà yìí ti ń jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú ẹ̀san tí gbàjọ́ fi lálìkìyámọ̀ subhanallah tẹ́lígbà tó tún sọ ìdí ìtàn làgbòràmọ́ ìgbìdá ó bá tún múra sí ẹkún yìí ìgbẹ́kún yìí dáàrin kan wọ́n palẹ̀ mú jọ gbẹ̀yìn ní o wọ́n palẹ̀ mú jọ ní kò lè dúnjẹ náà mọ́ táláwí jọ mọ́ abdulrahman ìmìnà alìjẹ́ndà ó ti gba kàtíríkèjì alìjẹ́ndà látàyé tẹ́lígbà tí mi náà wá oúnjẹun lábùjá tán sáàbù àwa náà ẹrúgbè mi náà o èyí dákun èyí sọ pé mo níbẹ̀rù ọlọ́run àmọ́ inú àdìsí yìí wà lọ́la ìwọ́rántí rẹ̀ kódà mo fi fún gbogbo àwọn jàmbá àtàjọ ń bẹ yòókù ẹwà o èyí táwa náà rí yìí ṣé kí n ṣe pé bóyá san gbogbo wàhálà kan kó wa sí òbóòlà tí ń gbà látàyè yìí torí táwa là á kọ́kọ́ là ń pariwo súnà súnà lẹ̀ yorùbá yìí àbáwà là á kọ́kọ́ máa pariwo tọ̀sí ìbáwọn àfa kan làwọn náà ba lẹ́nu wọn làwọn náà gbà lẹ́nu wọn làwọn náà kọ́ lọ́dọ̀ wọn ìbáwọn àfa kan láì sí ìdálẹ́nu wọn mú wọn lèmi iná iná wọn àfa súnà tọ̀lé ìwádìí pé bá ti ìwà bá yìí náà ṣé èdè pa ayé àbí ẹ̀sán àlùkí àmọ́ wa ọlọ́ọ̀dì ní ọtí gba bí ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ ọlọ́dàpọ̀ lọ́jọ́ orí bẹ́ẹ̀ o lọ́jọ́ orí bẹ́ẹ̀ o ọlọ́dàpọ̀ foríjì wa o ìdí rèé ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan báwo lè yàn bá máa ń rí gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo yẹ́rù máa bà wọ́n ni ìwọ fáwọn dẹ̀dẹ̀wúrẹ́ lẹ́yìn tí wọ́n ẹni káláwọn dẹ̀dẹ̀wúrẹ́ náà rí yìí ó mọ̀ fọ́ọ̀mù ni yáà ẹ̀tọ́ wá wò wá ohun ẹ̀yìn tẹ́ ní káwà lọ sẹ́wọ̀n ẹ̀ oúnjẹ làwọn jẹ lọ báyìí wà wá tọ́ka àwọn tẹ̀tẹ̀ wùlẹ̀ bọ́ tí wọ́n ti nù. karaba ní ìkan ló ń gbà wọn mú lọ sí bóná mú lọ ní níbi ó ti lọ rí igbó ẹ̀wọ̀n ní ọ̀sán ìlẹ́jà ẹgbà táwọn ọkọ tọ́lọ̀pá ọkọ ààrẹ tiẹ̀ tó sun torí ti jẹ̀bi ọjọ́ méjì níjọ wọn túlẹ̀ dẹ̀dẹ̀wùrẹ̀ kánú àwọn dẹ̀dẹ̀wùrẹ̀ ìwádùn súnà lọ sí gbọ́dọ̀ mọ́ sí ibi tí wọ́n ẹ̀rí pé gbà wọ́n bọ̀ wá lé ijú pọ́ǹpù náà ni ẹ̀ẹ́n àwa ti ń lọ lébá yìí o mọ́tò ac náà ti gbé wa àwọn tó lọ sí ojú ìrú mọ́tò òru náà ní ọ̀dí ọ̀dọ̀ ẹ ọ́nà agbófinró èrú sí i wọ́n wò báyìí mọ́tò mọ́tò oní ac náà ti gbé àwọn mọ́tò oní ac ti wá dogun tó bá wọn kàfi private car ní sí ìlú kò ní ac kátó wá ní ìdí wọ́n fi wá jólúwa rẹ̀ láti zone two dákùn kí lọ́ọ́ ń sọ kò sáwọn tó lọ zone two sí kí lọ́ọ́ ń ṣe fáàrí sí wàláì níbi tí tí ń ṣe báàríù náà lọ́wọ́ níbi tí tí ń ṣe báàríù náà lọ́wọ́ làwọn bí ẹ̀ṣẹ́ tó ti kírọ́ọ̀ṣì wọn lọ́dún tuntun wọn ní. tó yẹ pé irú ìlànà bí tí wọn wà lùsùn náà lọ́ba wọn tọ́ gbogbo dáadáa tó lọ́ba ni ọmọ rí mọ́ ṣe kí ni mọ́ bẹ̀rù lórí ẹ̀ ni. àmọ́ ń gbà míì tí bá ráwọn yẹn wà míì bá bá sọ́ta mo wà mọ́ rí ṣẹ́kí mọ̀ fáwọn náà mọ́ rí ó dúró tí ìmọ̀ rí fún wọn ni pé àwọn ọmọ ògùn pẹ̀tọ̀ àwọn ilé yìí tó yẹ kí gbogbo tí wọn ò ju ẹ jìyà ẹ wẹ̀wọ̀n ẹ ṣègbà lọ ẹ jẹ́ ajé wọn yé wọn pé ìdákẹ́jì ń tẹ mọ̀ ń rò mọ̀ ní kí ni mọ̀ lọ́nà ò sí sẹ́ni pé síwájú káwà láàrin lédì nù ìjókòó ni pé àmọ́ níbẹ̀rù pé tó ọlọ́run bá a ti ń ṣe yìí wọ́n fi bí wá o àmọ́ bẹ̀rù rẹ̀ at the same time àmọ́ àwòrán tó sọ sẹ́yìn náà bá wá rí dáadáa lò lóòótọ́ ó ṣe é ṣe kó ó ṣe é fi kó jẹ́ ẹgbẹ́ ọmọ pé ó yẹ kẹ́ ronú ó yẹ kẹ́ sì làákàyè mo wá ní mẹ́sẹ̀gì kan fún ilé kékeré àti gbogbo àwọn ọmọ rẹ̀ sájọ́ dẹ́gbẹ̀ wẹ̀ kí ni mẹ́sẹ̀gì ọ̀hún mẹ́sẹ̀gì ọ̀hún ni pé iṣẹ́ ẹ̀mọ́ tí ń gbà míì tá a bá fìtí lẹ́yìn tí fìtí náà lè bá dá àárín kan yóò ju sọ́wọ́ rẹ̀ lẹ̀ ayẹ́kọ̀ọ́ kò ní ṣe iṣẹ́ fi mọ́ àwa ti wá bẹ jẹun mọ́ àmúṣe lọ́pọ̀ náà fi gbàdúrà àtijọ́ mọ́ sí ní gbogbo kò sí irú intimidation tó ọ̀bá ṣe ìwọ ilé kékeré àtẹ̀yìn ọmọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo intimidation tẹ́ ẹ̀ bá ṣe ọlọ́run ní jẹ́ olùdá wa látò òdodo tá n bá yín sọ ọlọ́run ní jẹ́ alìdákẹ́ lórí òdodo tá n bá yín sọ àti tẹ́yìn bá ti dákẹ́ pálapàla òsì tẹ́ nǹkan káàkiri ilẹ̀ yorùbá torí pé njọ́ ẹ bá ti sinmi pálapàla tẹ́ ẹ̀ máa bú àwọn sọ̀hábà mọ́ tẹ́ ẹ̀ máa takò àwọn tó ti rí ìdíjò kó lu sẹ̀rí àmọ́ ẹ ànábì gun sánmà lọ ẹ mọ̀jísà ànábì gbogbo àwọn ọ̀rọ̀ báwọn tó o bá ti máa kútukútu mọ́ àáfíọ́lẹ̀ kan máa ti tiẹ̀ àmọ́ tó o bá ní alọ́ ní nǹkan mi torí pé mo rí ọ níbi tó o tún ti lọ rí ṣe tàti kìíní kan yí ẹ̀sì jẹ́ ní mọ́ríkà sí kan ti rìn ní àti ìrẹ́lú ṣe wọn mo rí ọ mẹ́ mo rí tọ́jú kí ọlọ́dún sọ fún ẹ pé àwọn tó ń retí tuntun mi ẹ̀yìn tẹ̀ mọ́ ń kóba náà rí ìwọ báwọn retí rẹ̀ ìwọ ó ti ń sọ àbíkọ gbébèrè fún bàbá tẹ fún bàbá rẹ wá sọ náà fóun náà tiẹ̀ mọ forí kóorun tí ẹ̀kọ́ fẹ́ ẹ̀sán ẹ̀ hàn lé mọ̀ ẹni tí ma bára kan ò ní bílẹ̀ lọ́rùn ó dáa ní ibi lọ́rùn mọ́jẹ̀ wọ́n tí ó dínkù ti ooo lẹ́fẹ̀kẹ́fẹ́ mọ́jẹ̀ wọ́n tí ó dínkù ti ooo tán bá ti ń tì ọ́ pé ẹ tó sọ mí ọ́ dáwọn nàṣọ́hà ní títúbà tí ó yẹjú pé èèyàn túbà tọ́ mọ́jẹ̀ kí wọ́n tì ọ́ àwọn tí wọ́n ń tì ọ́ kí ló dé táwọn òbí bọ́ tàbí wá bú ìbú yìí káwa àwọn onímọ̀ràn dídí ní àwọn onímọ̀ràn yóò ti sọ fún ọ pé ṣíṣe ló yẹ kí ṣíṣe ló yẹ kọ́ padà tọ́ àmọ́ tó bá yẹ kọ́ ṣáàyà rí pé bí wọ́n ti máa ṣe tiẹ̀ lọ náà lọ tọ́ pàpáwà náà àwa ló yarí pé báwa ló sì ní gbà fún ọ́nù pàláyà sì ní gbà ìlà àǹtẹ̀tù bàtàù bàtàù lọ́sọ̀ọ́hà nítorí ìfàkínní òun tí ọba túbá níbo ti yẹ tí ìlú ti túbá tí lálẹ́ ń gbàgbé àǹfà kínní pẹ̀lú rẹ̀ kò sí èlú bẹ́ẹ̀ ẹ̀yẹ́ lọ rí kí èsì jọmọ́ ẹ̀rí pé gbogbo ìgbà tọ́lọ̀ ń bá ní kó dákẹ́ díẹ̀ tí làwọn náà mọ̀ ṣe láti yẹnu kó lórí ọ̀rọ̀ rẹ̀ tọ́ba ti dáṣẹ́ tọ́ wú ibú imọ́ a ní ọmọ fáwọn èèyàn ní bí wọ́n ti kírun bí wọ́n ti gbà rẹ̀ so mẹ́sẹ̀jì fi fọ́ láàárọ̀ inú wọn ìpè ìwọ náà ṣùgbọ́n ẹni tó lé lé lé tó ọ̀bá gẹ́gẹ́ ni padà lẹ́yìn ẹ̀ ọtí ilé gbogbo nǹkan lọ́dún ṣe padà padà tọ́lọ̀ bá a lọ gbọ́ tọ́ ẹ̀yin ọmọ rẹ̀ náà ẹ̀yin náà wá ń jẹ́ ẹlẹ́dẹ̀wẹ̀ kíkà pọ̀ ní ó bẹ gbogbo yín náà ẹ̀sìn làwa ń bá yín sọ àwọn sì máa bá yín sọ ni àwọn ò máa bá yín jájà orí ìwé náà wàláhì làbí bí bá a ti ń sọ yìí àwọn òyìnbá wa ní wíná àbí ká máa pariwo ọ́fù wíná ọ́fù wíná àti wíjìlájọ à ń gbá géèmù ní àbá ń gbá bọ́ọ̀lù ọ̀rọ̀ ẹ̀sìn ní níbi ẹ̀yìn tí ń wá wíná òun kò sí tó kà wá pẹ̀lú yìí o àwọn òní bá ń ta ara fẹ́ mọ ta ló mọ yàn àwa mọ̀ fáwọn mọ yàn ilé mọ̀ wọ́n àwa mọ̀ àwọn òsì ní bá ń gbàjà ta ló lówó ẹ̀yin wínà ta ló lówó ayé ẹ̀kọ́ ni ẹ̀yẹn níbi òṣèlú ẹ̀yin ni wínà níbi gbogbo ẹ̀ alẹ́yìn ọkùnrin náà wà gbogbo ẹgbọ́ wínà ní àmọ́sọ níbi táwọn àtàbà yín sọ ni pé àbúrò ló yọrọ radiyallahu ta'ala sọrí bá a ti wá ń bẹ náà pé kí gbogbo àwọn láìsí tá à ń rí gbogbo ìlera bẹ́ẹ̀ ní nǹkan wa o bá a ti ń bẹ náà pé kọ́nà mọ́jọ yí ẹ̀mí wa padà láti mọ́ sòdodo mọ́ àwọn dáadáa tá a tún rí náà kẹ́ máa rò bí i àhán nígbà wọn ti máa ti ń fóun náà níṣẹ́ ní tó ń fún nísìnyí ẹ̀ẹ́ wọ́n ti ń fóun náà mọ́ká ẹ̀rí pé ó ti wá ti ń lọ́lá nísìnyí ẹ̀rí pé yóò dákẹ́ à òótọ́ ní kó bá kú pé kán mọ̀ sí dáadáa fún wa láàfin ní sòdodo yìí mọ́ ọlọ́dà kò

ìwọ àwọn àbá àtúntò ti wà pẹ̀lú rẹ níṣẹ́ láti tó àdúrà náà àdúrà eight forty bẹ̀rẹ̀ ni àwa ti ń bẹ láti àdúrà fifteen àdíjọ́sọ àdíjọ́sọ ẹ dáadáa kan wá tẹ́lẹ̀ ẹ wá jókòó sí yíwọn ẹ wá ń pariwo rẹ sí yíwọn ẹ wá gbádùn ayé yín mọ́ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé kan nu wọn náà ní ẹ̀ hàn án ti gbé wọn ti rí nǹkan tí wọn wá àìrí táwọn wá ohun mọ́jọ sàn ó sọrí táwọn wá oníkéréṣekéṣe ó dákẹ́ bí ò bá ti dákẹ́ gbàgbé àìrí táwọn wá ohun kódà ó bá wù yìí kẹ́yìn náà tó lọ rí sí ọgbọ́n kan ẹ̀ bá rí àbábí ah, aboyí ní five million naira ẹ̀kú jẹ́ ọwọ́ àbò yìí lọ́kọ̀ máa kó mi lẹ́yìn gàba títí mo kàn fẹ́ sì ní kiri akẹ́ fàwọn ọ̀rọ̀ ńlẹ̀ má wù lẹ̀ gbé wá o ọkọ̀ sówó rẹ̀ rúgbò ní o ọ̀rọ̀ mi ṣòfò ní. torí àwọn òtún máa sọ lọ sí ibà bọ́jẹ̀ ń tọ́ ó tún máa lè fi pé a máa mọ́ra níṣẹ́ yìí dáadáa kí ló yẹ bí ìdí ń sọ fún ẹ fún ọ àìdí bẹ́ẹ̀ níbo ti ní oní kí elétekéte kó sí kíni kó sinmi lórí Abu Hurairah kó sinmi lórí Muawiya kó sinmi lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà kó sinmi lórí gbogbo àwọn àtàwábídú ni musallamat àwọn ọ̀rọ̀ tó ti jòkó ti pẹ́ nínú Islam tí gbogbo àwọn àlùfáà ti ń gbà bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ dé kó lóun ó wà á mọ mi wọ̀rọ̀ bẹ́ẹ̀ tí n bá ti mi ọ̀rọ̀ àwa náà mọ mi òun náà tí bá ti ń mí àwọn ló mọ̀ mí tọ̀ tó bá wù ó lè mọ̀ bá lágbájá kan jà ó lè rí ọmọ kéwọ́n òun kan ilé rẹ̀ dàbí ilé politician ẹ̀ẹ́tọ̀ ọlùmọ̀ bá jà àbílẹ̀kọ́ ni ẹ̀ẹ́ wọlọmọ tí bí ọdún ní wọlọmọ bá sórí bẹ́ẹ̀ nìkan wọ́n sì bínú kú lọ́ba ẹgbẹ́ wà sí yíò náà sinmi rẹ̀ ọmọ sinmi rẹ̀ yóò níbọ̀ jáde yóò ẹ̀ẹ́ wọlọmọ ni nígbà bá ti lágbájú ọdún kí ni orí ìlú orí so ibi táwa táwa bá ti débẹ̀ ọ̀dọ̀ mọ́ no retreat no kíni no surrender ọ̀rẹ́ mo tuntun wíwá rẹ̀ no retreat no mada no surrender so struggle continue àyíkò ni wọ́n ti sọ kíni in continue ni o àmọ́ fọlọ́ bá níbi ọ̀dá kílẹ̀ ẹ̀ àti ìkó dàbí kan ti ń dà fọlọ́ bá ní ọ̀dá wàlá ìyàwó ní nǹkan mi ìdáfẹ́ bọ́fà ọbẹ̀ wo kìíní kan lókè nígbà tó bá wúlì kan ọ̀la rẹ̀ ní bí wọn ló dákun ìwọ lọ́wọ́ bá ṣe fún wọn tí ò ṣe fún wa ìwọ lọ́wọ́ bá ṣe fún wọn tí ò ṣe báwọn àlùfáà wa ìwọ lọ́wọ́ bá ṣe fún wọn tí ò ṣe báwọn táwa náà mọ̀ ní títí ó sì máa bí wa nú títà àwọn tó súnmọ́ wa tí ò bí wa nú ọlọ́mọta tún oníkálukú wa ṣe kó fẹ́ ṣe oníkálukú wa kó fi ní ilẹ̀ dáadáa alàtàwọ̀ ṣe ìwọ̀n tó nà lórí tawhid àti lórí sunna tó iye òun tó jẹ́ mìsàlá mi ó yẹ ká ti sọ gbogbo ọ̀rọ̀ yìí láti jọ tá a ti tàbújá nínú amẹ́gẹ́lẹ́ mo ti rí lẹ́ẹ̀kan àsìkò tọ́lọ̀ ní àárí sọ̀rọ̀ òun náà lọ́sọ̀ yìí ọlọ́mọta àti wúlò fún kálukú wa òjò sí wa láǹfààní ẹ dákun jọmọ mùsùlùmí àdúrà tẹ́wọ̀ wá bá wa sí báyìí òní pé gbogbo dáadáa bọ́lọ̀ bá dé abáyé níbi ọ̀rọ̀ yìí ẹgbẹ́ bíi tí mo mú níbi ọ̀rọ̀ àtọ̀ṣọ́mọ́ ọlọ́dà kò mọ́jú jẹ́ kankan lára aládàá wa wọn kẹjọ jẹ́ èlé látọ̀dọ̀ rẹ èmi tó kàn wọ ọlọ́run pé kájẹ sànú eléyìí ọlọ́run bẹ́ẹ̀ láti fẹ́ kó jẹ́ mọ́jú jẹ́ ojúlówó lára ẹ̀sán tó fẹ́ sọ wájú ìgbéga lọ́kìyàmà yóò kàn jẹ́ pé ọkàn tá a fẹ́ sànú wa pé gba ìrì yìí gba ìrì yìí èmi tí ò wá ní jámọ́ kankan lọ́dọ̀ rẹ ọlọ́run torí kó má já mọ́ ìtọ́sọ lọ́dọ̀ ọlọ́run náà ni kó kàn máa jẹ́ ìwé pé ìwọ́n gba ilé yìí aláàbò àlẹ́kẹ̀rí àmọ́ wa bá tẹ̀sí ìwà lọlé ní insha allah ta'ala aya àtàkìkì náà aya ọ̀nà ìmọ̀nà sábà náà òun náà tó jọra wọn bákanbákan abi allah subhanahu wa ta'ala mọ́lẹ̀ wa kárọ̀ ní ọ̀hìn ìjọba fọ́lẹ̀ kó má ṣàfihàn ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀. àyà eh, tá a bá kí wúlé ta sígbẹ̀ ní 123 àbí àyà tá a ní o ni àyà 124 àmọ̀ sọ̀nà náà rí ọ̀rọ̀ tí ìtìtọ̀ náà tí ìtìtà nílẹ̀ ọlọ́dàkùn mọ́jú tẹ́lẹ̀ wájà ní ọ̀rọ̀ ìfẹ́ ló sí òní kọ́kọ́ máa ń wà lọ́rọ̀ fẹ́ ló jọ́rọ̀ wọ́n سم. أعوذ بالله من الشيطان الرجيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا تنفعها شفاعة ولا هم ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذرية قال لا ينال أهل الظالمين وإن جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعندنا وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أدلوا إبراهيم عليه الصلاة والسلام لا يقول لك يوفي لنا anábíwá Ibrahim alayhi salatu wassalam òun ni ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala òun ló ti fẹ́ kọ́ wa nípa rẹ̀ ní ọlọ́run anábì tó sì bú nínú àwọn anábì ọlọ́run anábì òmòsí ní àyà tá a fẹ́ kí nínú iná fílmù náà sábà wá sí fún gbogbo wa. ọlọ́run Allah subhanahu wa ta'ala olúwa ní wà ibi peter lá Ibrahim rabbuhu bi kalimatin fa atammahun. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن. الله جعلنا لأتمة وأولو. قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال ومن ذريتي قال لا ينال أهل الظالمين Ọlọ́run ọba wa Subhanahu wa ta'ala, ń sọ́tà lẹ́bí Ibrahim fún wa, dákùn ìwọ̀n náà tètè gbé láàká ìrẹwà tọ́lọ́gbá ní máa ń ròyìn ànábì ọlọ́ fún wa báyìí jẹ́ kí ni àti ẹnu mú àtúntò wa mẹ́. olúwa ni wa ibi bíta lá ìlẹ̀rọ yìí mà rọ́ bù ú. wá ibi bíta lá ìlẹ̀rọ yìí mà rọ́ bù ú bí kẹ́lí máa ti ń fa àtàmà. ọlọ́ọ̀dún iṣẹ́ ẹ̀rí ni abẹ́ẹ̀ tí gbọ́n pa ẹ̀ nípa kí ló ní ibibita la Ibrahim rabbuhu nígbà tọ́lọ́hùn ọba tó là nábì Ibrahim kí n tún wá ń dá nábì Ibrahim ọlọ́run ló là nábì Ibrahim ó tún wá lé kíni ní tún wá ń dá nábì Ibrahim kí ọlọ́run bí wá dán wò ní pé. bikẹlimatin fa atamahun bikẹlimat yóò ní pé ọlọ́run lo àwọn gbólóhùn kan láti fi ṣe àdánwò fún àdánwò Ibrahim. aléìsàlátù ìsàlám ọlọ́ nígbàtà fàwọn gbólóhùn náà dẹ̀wò àtẹ́gbọ̀hún ó sì pé gbogbo ẹ̀ bó ti yẹ kó pé ó ṣe gbogbo ẹ̀ bó ti yẹ kó ṣe ó mójútó gbogbo ẹ̀ bó ti yẹ kí ó mójútó ọlọ́ ní látara kó mójútó bó ti yẹ kó mójútó yìí ah, ó ní ọlọ́ni rẹ̀ pẹ̀lú mójútó ìwọ náà sì mójútó báyìí a inni ja'iluka linnasi imaman ilé Ibrahim pẹ̀lú tó ṣe yìí èyí fi ọ́ sí aṣáájú fún gbogbo àwọn èèyàn èyí fi ọ́ ṣe kí ni aṣíwájú tí kálukú ó mọ̀ láwòkọ́ṣe nínú ọba tí ẹ máa sọ̀rọ̀ ń pa ìnígbàgbọ́ sẹ́mi ọlọ́run ìwọ ni í máa jẹ́ kọ́ ọmọ dàbí exemplary fún wọn ṣé pé wọ́n á wọ pé à ah, ẹ jẹ́ ká ṣe báwo tẹ̀rọ̀tì ànábì Ibrahim ẹja dúró tẹ̀rọ̀tì ànábì Ibrahim ẹja gbà ó tẹ̀rọ̀tì ànábì Ibrahim ẹja ṣe kí náà ìwọ lọ́ wà dàbí alápèjúwe fún wọn kọ́ọ̀lá wà mí lẹ́ẹ̀kan náà sáà nàbí Ibrahim rí bọ́lọ́run ọba ti dóhùn sáájú kò tó ga báyìí kọ́ọ̀lá wà mí ń dùn ní yẹ́tì ó ń jẹ́ yìí àwọn àrọ́mọdọ́mọ mi náà jáwọn kan bẹ́ẹ̀ náà orí bẹ́ẹ̀ nínú wọn. kọ́lálá yàrá ló á bọ́ọ̀lù. ọlọ́run ti rí bẹ́ẹ̀ tí ó kàn ní tó lọ́wọ́ bá fi dá ìdábí wa Ibrahim alayhi salatu wa salam ó pọ̀ àwọn afáàní kò sì sí nǹkan méjì kọjá pé àwọn àṣẹ tó lágbára tọ́lọ́wọ́ bá ń pàdánù Ibrahim àwọn àtẹ́túnṣe tí láti rí tó ní agbára ẹ̀ṣùn ló sọ́rọ̀ tó sọ fà káwó bàtà nẹ́bí Ibrahim alayhisalatu salam ìgbò kọ́kọ́ tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run láti bí ayọ̀ ọgọ́rùn láti máa ṣe àdánwò àkọ́kọ́tọ́kọ́ bá nàbí Ibrahim mòrè ọlọ́run ìlẹ̀ tẹ́sì ìgbàgbọ́ rẹ̀ wọ́n ni pé tí ọ̀ọ́sì ẹ̀ àbọ̀ ní dúró ayọ̀ ọgọ́rùn-ún olúwa wípé. Allah akbar. Allah Allah. فانظر ماذا ترى الله أكبر ستجدني إن شاء الله من الصابرين قال النبي إبراهيم عليه الصلاة والسلام اوتي ti اوتي ó

èmi náà fẹ́ bí mà má fún mi ní ọmọ gbàjẹ́ ìsinmi rọ́bì hábìlì mi náà sọ̀lẹ̀ ẹni tó náà bá tọrọ ọmọ inú àdúrà tó gbọdọ̀ gbọdọ̀ wíwá àdúrà nàbí Ibrahim wọ̀nyí anábì Ibrahim alayhi salatu wasalam qala rọ́bì hábìlì mi náà sọ̀lẹ̀ olúwa mi ò rọ́bì ọlọ́wọ́ ọba mi ṣẹ́gbẹ̀ pọ́ máa nẹ́bí adámọ̀ tí ò bá bí mọ́ ní ìbànújẹ́ lọ́wọ́ wà ọlọ́dà fún gbogbo ẹni táàmọ̀ àbẹ́ni táàmọ̀ sínú bẹ́ẹ̀ nírúkọ yìí ọlọ́dà fún mọ́sàbáwá lóhùn ẹ̀yìn bẹ́nu ẹ̀ tó súnmọ́ wa ní àbẹ́ni tí ó súnmọ́ wa tóun náà sókó rẹ̀ ọlọ́run ọmọ rẹ̀ ọlọ́mọ tàbá wa ti ogún ẹ̀ fún wọn rọ́bì àbùlí nínú sọ̀rọ̀ ẹ̀yìn. ọ̀ onírọ̀lúwa mi kódà àwọn àlùfáà wọ́n mú hekima kájáde yàn yìí wọ́n ní ẹ̀mọ́ ìwó gbólóhùn ká lo rọ́bì fi ṣàdúrà wọ́n ló lágbára tó káṣẹ̀ mọ́ ní yá rọ́bì lọ. wọ́n ní ẹ̀mọ́ náà gbọ́ àwọn àdánbì wọ́n nítorí ìtúwíyá òun bí ìgbà tí nǹkan kan tún síwájú ọkọ̀ ọlọ́run ike kó jẹ́ pé rọ́bà náà sòòté ọkọ̀ ọlọ́run yóò kọ́kọ́ jẹ́ pé òun la kọ́kọ́ dá kátó wá sọ́dọ̀ ara wa lóbi ní rọ́bì hábìlì nínú sàlìhìn olúwa mi ò fún mi lọ́mọ tó bá sì fún mi lọ́mọ ọmọ dáadáa ó ó ní mo fẹ́ nígbà náà ìbò ẹni gbàdúrà yìí dáadé kan olúwa sọ pé alọ́ni wa ọdún tàdúrà yọ tí wí ọdún tọrọ rẹ̀ gbọ́ fábàṣàmáhù ọlọ́láwá fún ròdùnú bíbù láàmì halim ìwà ọ̀bìmọ̀ kódò ọmọ tó bí ọkùnrin ni kódò ọmọkùnrin tí ó jẹ́ halim ọmọ tí ó ní sùúrù ni ọmọ tí ó ní kí ni tí ó ní sùúrù tí ó ní farada tọ́ bá ń lọ́yìn Ibrahim ti gbọ́ ọlọ́dún ti rẹ̀ ó bímọ ẹwà mọ̀ gbá lùkùrá olúwa wá ní La ilaha illallah أنظر ماذا ترى الله أكبر تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إن شاء الله من الصابرين Ànábì Ibrahim alayhi salatu wa salam, ó wá bímọ òótán, ọmọ náà ti wá ní ọmọ náà bẹ lókòrò, ní padà arákòrò, ní wá ń rìn, ní wá ń rìn, òun náà ti lè sáré, òun náà ti ń sọ̀rọ̀, ń ti ń gbọ́n, ń ti ń lẹ́kọ̀ọ́, ń ti ń dàgbà, ń ti wá ń dipò náà ti ń ga tó Ànábì Ibrahim lẹ́nu. tó ná táà fi ń wò pé a ah, wọn bá ní ọmọ dà a lè gbé jáde pé ọmọ tèmi náà rèé ẹ abẹ́ máa gbẹ́ ọmọ kan dà tó ńlá tó ó ti wá jọ ọmọ tó ti sàn gun ọmọ kí ni tí a ń ti débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń ah, o ti wà á dékun àgbà àwa náà ti lọ́mọ ẹ̀fẹ́ tí yóò mọ̀ sí wàhálà ọmọ

tó ti tójú bọ́ tó ti ṣe fọkànbalẹ̀ pa bímọ lọ́lọ́run nítọ̀ iṣẹ́ táwọn ará rèé ànábì wa ìbọ̀rọ̀ yìí mo bá sùn lánàá àdánwò rèé. ya bùláyá ìní àwọn fílmánà ni a ní àrùbáwọ̀ fáńdùn máa dákọ̀ọ́. Ló bá sùn lánàá. Aláwọn ànábì ọlọ́run kìrì méjì ni rúbíyà wọn ìmọ̀ àǹtakù na ṣẹ̀ríà nígbà mí àwọn ànábì ọlọ́run ọmọ lálàá àlá tí wọ́n láwọn ọlọ́run fẹ́ kò fi kan lọ́lẹ̀ fún wọn ni ó wá gbé gba ọ̀nà àlá ìran kan lọ. wà ìmọ̀ àǹtakù na wáhìyàn ìgbà mí ó lè má jófin ló fẹ́ gbélé wọn lọ́wọ́ ó lè jó fẹ́ gbé ó fẹ́ ṣe wáhàyí tí wọ́n ní wá ayé òun pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ìgbà míì ó lè dùn bẹ́ẹ̀ fún wọn lófin aláta nàbí Ibrahim lábí òfin bá dé òfin ọ̀hún ni pé tọ́ ìtọ́ orí lójú aláìlọ́rí sí lójú ayé la ilaha illallah lọ́rí dúnbù ọmọ rẹ̀ ọmọ tó ṣe wàhálà kábó ṣe kínú ká tó fún un ọmọ tó yẹ pé ó ti dàgbà ó ti dògbó tán ká tó ṣe kínú ká tó fún

bóòlù ti sọ fún bóòlù òdí níwò pé bàbá mi wẹ́ẹ̀sì ìwò lẹ́wà ń sìn ọlọ́run ti wá ní kẹ́yìn ọmọ ẹlọ́rẹ̀ dúnbú kẹ́mọ ẹlọ́rẹ̀ dúnbú ọmọ yìí la ilaha illallah tó tu ọlọ́run ọba o ẹ̀dá kò ṣe tàyí mọ́ yìí ọyọ ọmọ lánàá lọ́wọ́ ọmọ yìí ọmọ lọ́dọ̀ àwọn tí ń bímọ ni tètè ọlọ́run ọba tó parí adìẹ adìẹ lásán lásán bá diẹ bá bímọ tó yẹ ẹyin tó pamọ́ tán àwọn ọmọ adìẹ ẹ̀dá kò èèyàn ká kátó wá láti ẹ̀ fúnra ara rẹ̀ bí ẹ bá ṣe pọ́ máa dìẹ́ bá ti jòkú tán adìẹ tó máa ń sá ìfún ọmọ rẹ̀ jẹ kò kọ́mọ̀ adìẹ máa ń ràgbàbo ìmọ̀ ń ràgbàbo ọmọ rẹ̀ ni àdébọ̀ Ibrahim alayhi salatu salam òun wá bímọ tọ́lọ́ wa lọ́mọ rẹ̀ tó bí òun ọdún mú rẹ̀ ni la ilaha ìgbà náà bí Ibrahim mú ibẹ̀ ọmọ èyí ò ní túmọ̀ ayé àtọ́jú aríwá ìdí bíkà lá ìgbèrọ̀ yìí mà rọ́gbò owó bíkẹ́lì máa ti ń fa àtàmìnà hàn. wà ilé bíkà lá ìgbèrọ̀ yìí mà rọ́gbò owó bíkẹ́lì máa ti ń fa àtàmìnà hàn. inni ja'iluka lin-nasi imaman. àtúntò ah, ọlọ́run. Allahu akbar. Qala la yanalu ahdi az-zalim dákun ọmọ ìyá mi lọ́ọ̀rì kọ́ ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run lọ́ọ̀rì kọ́ ká límánì ká juwọ́lẹ̀ fọlọ́run tán yányá lè kọ́ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run tó yẹ ká gbé kalẹ̀ gẹ́gẹ́ bí role model lélẹ́yìí ẹ̀yin kan wá ya yàkuyà tán ẹ̀yin wá ya karamba nítorí ń tẹ́ ẹgbẹ́ jẹ ẹwà láwọn bàbá yín kan lẹ̀ yorùbá àwọn ẹni ká máa bí bàbá yín kan ẹ̀rọ kò bá bá ta ló lè dúró bọ́lá òní lọ rí pa ọmọ rẹ tí ò ní mọ̀ pèsè bọ́lá pé ah, ọlọ́run sọ̀ ti wo kíní wò dáadáa ààrẹ ní tí ó sọ bẹ́ẹ̀ nínú àwọn bàbá yìí sẹ̀sọ̀ pé ọlọ́run sọ̀ ti wo dáadáa ìbá àwọn tẹ́lẹ̀ mi ti bá gidi láyé ayílẹ̀ ẹ̀kọ́ ni jẹ̀mọ́ mùsùlùmí ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run àwọn là á máa ń gbélẹ̀ lágbèkalẹ̀ pé ẹ má jẹ́ akú òní lánàá wọn kì í ṣe àwọn bàbá kì í ṣe àwọn bàbá àwọn bàbá wa wá lọ báyìí àwọn bàbá wa wẹ̀ wọ́n gbìyànjú

àwọn oníbá ń tèyí wọn alẹ́gbọ́n Ibrahim alẹ́sọ́láàtù wọ́sọ́lá àdẹ́wò ti dé kò sí méjì méjì òun náà bá pe ọmọ rẹ̀ káwí yìí ó bá pe ọmọ jòkó Kọ́lá Ó ní ọmọ mi wá. Ọmọ rẹ̀ ti rí ànábì Ọlọ́run ni òun náà ti mọ̀ túmọ̀ láwọn ànábì Ọlọ́run ó ní ìní àrọ́ fílímọ̀ náà lè á ní àgbàṣọ ó ní wá mo mọ̀ rí lójú àlá nígbà mo sùn ó ní mo wá rí pé mò ń dúró rẹ ẹ̀wọ̀n bí ti náà rédí rẹ̀ ó ti understand tó rí bó ti yẹ kó gbélẹ̀ ni pé wá ọlọ́run ní pa o yíò láti rí pé a ní di approach láti mọ̀ bí present dáwà. anábì ọlọ́run anábì Ibrahim ọmọ rẹ̀ tó fẹ́ jíjẹ́ fún ta lọ́nà anábì ọlọ́run ni àmọ́ kò tó ní káà anábì ọlọ́run ni kó tó wá ti kínú lẹ́jì kó ní ọlọ́mọ bọ́lọ̀ wá ní àrọ́ bílmọ̀ ní lójú <laughs> mo ń dúnbù rẹ la ilaha illallah. ó tún wá ti sọmọ ń padà ìyọ ọmọ mi fáwùdọ̀ ìwọ náà ronú sí tí mo sọ yìí o máa dá tààrọ̀ kí ìwọ náà rí sí àlá tí mo láàmú la ilaha ọlọ́mọ fún wa lọ́mọ bú ọmọ pa òun bí ọmọ ọ̀bọ̀n ọlọ́dàkùn mọ́ fún wa o ẹ̀ tàbí jọ̀mọ́ àwọn ọmọ ìfẹ́ ń bẹ ilé ibú ọmọ ni wọ́n mọ bàbá tó bá ti dáadáa díẹ̀ tó bá ti ẹ̀tún sí àwọn ọmọ wọn tó wá ba gbogbo ẹ̀jẹ́ ọlọ́mọ fún wa ń lu wọn ìmọ̀ mọ̀sálà nẹ́bí wa ní òbí aléṣọ́láṣù sálà tó dákú wá bá rẹ̀ lẹ́yìn mara àwọn àbá kọ̀ọ̀kan náà àwọn àbá kọ̀ọ̀kan bíi pé díẹ̀ tọ́lọ̀ tó ní ó tó rí ṣe kó tó kúrò láyé ọmọ ẹ̀kọ́ bá tún dé òun bá tún ní díẹ̀ náà ń gbà irú àwọn ọmọ bú bẹ́ẹ̀ ọlọ́dàkùn lè wá jìnnà sí wọn wọ́n ṣe àwọn ọmọ wa ní ọmọ bú bẹ́ẹ̀ ọmọ tó ṣe pé ní a bá bá dé kò tó wá tì í síwájú jù bẹ́ẹ̀ lọ ní kọ́lọ́mọ́ tá a gbogbo fún wa Ànábì wa Ibrahim alayhi salatu wa ìgbà tí ó jìṣẹ́ bọ́mọ ó wá ní fáwọ́nzóró máa bà á tààrọ̀ àbá nígbà tá Ànábì tọmọ ọmọ nígbà tí ó fèsì ọmọ náà bá ń dáhùn pé. ọ̀la ya abá ti fa ما تؤمر فتجدني إن شاء الله من الصابرين قال أبداه أمن يا أبتي إلى بابا من إلى كيلو كويس ẹ̀wọ́n bó ti pé ìrẹ́ bàbá mi ifọ̀ alì máa tu ùmọ́rù ọmọ wa lo tó ẹ sí bàbá rẹ̀ ó lò gẹ́gẹ́ ìjọgbàgbọ́ òbí jíjẹ́ bọ́ mọ pé ọlọ́run pàṣẹ fún mi pé kí n dúnbù rẹ tí bàbá wa lo presentation tó dáa pé mo rí lójú àlá pé mo ń dúnbù rẹ ọlọ́run sọmọ tí wàá mọ̀ pé ìdúnbù iṣẹ́ lójú àlá òun àṣẹ ni ọmọ wa tù níṣu àṣẹ ọmọ wa ní bàbá mi yá àbátí ìrẹ bàbá mi ìfọ̀ àìlú ìtọ́lọ̀ pa ọ́ láṣẹ ṣé o bàbá mi tẹ̀ láti ọlọ́run lórí mi o àmẹ́mi ń ṣàdéhùn fún ọ pé. Ah, Ilé bàbá mi pẹ̀lú òkú ọlọ́run ẹ padà bá mi lọ́mọ tí ó ṣe sùúrù àti ìfaradà láti lè dúró sí àdéhùn ọlọ́run ọba yìí. Jẹ̀mọ́ ó dúró jọ́nà mi ò dúró ó dúó alukurani sọ pé ẹ wo ọlọ́ni bàlámà aslamọ́ ọlọ́wà kó bàbá àtọmọ papọ̀ ẹnà tí àdéhùn méjì ló bá ọlọ́ni nítọ̀ ìgbà wá rí káwọn méjèèjì ti wá gbàgbé ní ọlọ́run pé tọ́ bàbá ti gbà kó wo dùnbù ọmọ rẹ̀ ọmọ náà ti gbà pé kí wọ́n dùnbù òun ọlọ́ni kódà wọ́n àkànfẹ́ lù wọ́n gbà débi pé wàtàláwú ní jẹ̀bí kèè ó ti ti bó ti wá gbọ́mọ̀ oúnjẹ ó ti wá gbẹ̀gbẹ̀ rẹ̀ lélẹ̀ báyìí ó ti mú ọbẹ̀ lọ́wọ́ ìjẹ́ kó máa dúnbú ọmọ ọlọ́run ní ọlọ́run ń ta ní mú iṣẹ́ o Àtọ́ wá rí àwọn ọlọ́run, àwọn tá bá wá rí bá pa láṣẹ tí wọ́n sì dúró ti àṣẹ wa báyìí, àwa mọ́ ń sọ wọ́n lẹ́sọ ni o. Ọmọ rẹ̀ káwọ́ kò lára rẹ̀. Tó tó ọlọ́run ẹ̀rọ agbọ̀tọ́lọ̀ wá rí. Ọlọ́run ni, "Ah, ìnà àádá làwúwà lùbàlá olùmọ̀lì." Ọlọ́run ni, "Ah, <laughs> àdánwò tó ṣe kí ni àdánwò tó kojú hàn iye ò ní túmọ̀ àníwà ibi bí tàlá ìbẹ̀rọ ìmọ̀ rọ́gbù wú bí kẹ́lì máa ṣe ń ṣàtàmì. الله أكبر قال إني جاعلك للناس قال ومن ذريتي تتولى الله àdánwò kan nù bá nàbí wa Ibrahim alayhi salatu wa salam ó sì wú omi tí yẹ kí èèyàn dúró ó sì ó ṣe tó yẹ kí èèyàn ṣe àdánwò Ibrahim alayhi salatu wa salam àtòwò àtọmọ wọn sábà fọlọ mọtì wọn sà ọ lọni inna kadhalika najzil muhsinin wá àwa àwọn àmọ kọmpẹsẹsì ẹni bá ṣe dáadáa ni. iná àádá làhúwà ìgbàlẹ̀ òyìnbóbi ọlọ́ni sọ́rí tí mo se fun yi eyi ti mo pa o lati rẹ̀ àdánwò to fojú ran pe ẹ́ àdánwò ló ti mọ̀ ọlọ́ni ń bọ̀ ti wá ti wa ni kó dúbú Ismail àwa fi nǹkan míì tí ó dùnbú àwa tẹran rán pọ̀ mọ́ bàtàrọ́kìnà àlẹ́ yìí ti ìgbọ́lọ́wọ́ parí ọ̀rọ̀ wa ní pé sàlámù ọlọ́lá láàáfíà èmi ọlọ́pọ̀ mọ́lọ́rin bá ìbọ̀rọ̀ yìí mọ̀ ọlọ́rin ní irú kọ́ńtẹ́síṣẹ̀ tá a ṣe fún bá àti mọ́ ṣe fún gbogbo ẹni bá ṣe dáadáa nù Ọlọ́run ti kódà Ibrahimu jẹ́ wó iná wú ní ìbáàdì náà mọ́sùmìnì pé á nínú àwọn ẹrù wa tó jú dédé oní Ibrahimu wa. Ó dúó ọlọ́run mọ́ká tàwà náà nínú ẹrù tí ó lè gbàgbọ́ ohun. Ẹwù tó lọ́gbìnrin yẹ nínú ìbáàdì náà ẹ̀lmọ́sùmìnì. ìbá òpin ìbá nìní kọ́lọ́wọ́ pàṣẹ pé lọ rẹ̀ dúnbú ọmọ rẹ̀ àkálàṣẹ òun bá ti ń gbẹ̀dẹ̀ ní pé òfin máa lọ rẹ̀ pa ọmọ rẹ̀ èyí tí òní tẹ́sí láwùmọ́ ní ó pọ̀ èyí tí ó sádánù ní ó pọ̀ tẹ́bí kan àbídù mírùsù kọ́sílà ní ìdàrúmọ́ lọ́wọ́ dẹ̀ ní ní pariwo kí ẹ ara irú òfin eléyìí wà lùkùránì ló wà ìlà fún jọ́ tó fi ní wá lórí àgbà náà bí ìbúrọ̀ yìí kó a máa kó a máa kó ẹsẹ̀ rẹ̀ náà pé ọlọ́run ah, ah, ṣé bí ọmọ wàhálà tí mo ṣe ń tó rọmọ ẹ̀wọ̀n lọ́wọ́ tó tó ọlọ́run bàbá ànábì ìbúrọ̀ yìí mú ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ó fi wá dàgbà obi wa dògbó ó dàgbà ó dògbó tán àwa fún lọ́mọ àtúwà fún lọ́mọ òun tán ẹ̀rọ tó wá ń dígbé tọ ẹ̀dà àdánwò ní àbádánwò kọ́ ọ̀kanu nínú àdánwò tó bá dẹ́gbà Ibrahim alaihissalatu wasalam ilé ọmọ ìyá mi ẹ̀kọ́ tó kọ́kọ́ mú bẹ̀ para rẹ níwà kò báyìí tí àṣẹ ọlọ́run tó lọ́ọ́ bá pàǹgà mi ó lè báwọ náà níbi tí ó ti ní ọ lára pé á ti máa ń tẹ̀ láti wọ́n wọ́n mílíọ̀n ní máa ń pa lóṣù mo lè máa rí tó wọ́n mílíọ̀n náà dákun torí ìtọ́lọ́ iṣẹ́ burúkú nílẹ̀ ọ̀láyọ̀ ọlọ́run tó báyìí fún ọlọ́dọ̀ mi ọlọ́run wa máa ń sábà kọ́ńtẹ́tẹ́tì yàn ibi tí n padà ń lọ nù àmọ́ ń gbà bá padà dénú bá kọ́ra á padà tó bá kọ́rọ̀ àmọ́ abẹ́rẹ́ ìyàn ìdí ẹ̀ náà èso suratul anbiya hmm, èso so ìwọ tó bá ti ń bára rẹ nídìí ibi tó yẹ kọ́ ti lo ìgbàgbọ́ dákùmọ̀ lò ó kò bá jẹ́ pé ìjọ onígbàgbọ́ nìyẹn dá lẹ́jọ́ bóyá nǹkan ìwọ́ ti ń pàṣí ìwọ́ ń pàṣí ìwọ́ ẹni o ọ̀ ń pàṣí ìwú pé á ah, kì ní ìwúmọ̀ kó nira bá mi à ah, kì ní ìmọ̀ lè kí n mọ̀ òun tó tí mo máa ń rí mọ̀ kì ní ìmọ̀ lè káwọn èèyàn tó fẹ́ràn mímọ̀ mọ́ fẹ́ràn mímọ̀ tọ́jú ogun tó ń pàṣí ìwú mọ́jọ mọ́jọ àfẹ́ tirẹ̀ o ìwọ́dá gbó lórí ìgbàgbọ́ wa ṣe dọ́là ọba ọlọ́ni a máa kírun láti ó ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọwọ́ bára rẹ nípò kan ọwọ́ níṣẹ́ tó fẹ́ máa ṣe yìí àsìkò òun kò sáyé o dákò torí tọ́ lọ́run fi ṣẹ́ bẹ̀rẹ̀ kọ́ òfin ní ìmáàmù ni mo fi ṣẹ́ ilẹ̀ kí mo fẹ́ máa jẹ olúwa ní inna kadhalika najzil muhsinin ìyẹn kò ní dúró ti ta ni ó dúró ti kọ́ ìwọ náà lọ rèé dúó mo ti yẹ kó ìwọ dúó ẹjá máa lọ sí suratul anbiya aya 51 ká tó wo ìṣẹ̀lẹ̀ míì tó tún bá nẹ́bẹ̀ Ibrahim àdánwò míì tó tún bá nẹ́bẹ̀ Ibrahim tọ́lọ̀ fi padà wá ń sọ bí ti ń sọ ní suratul Baqara lèmi àti ẹ náà ti gbọdọ̀ dúó dáadáa olúwa ní aya 51 wà làkọ́dé atayna Ibrahima rushdahu min qabl wa kunna ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين لها عابدين الله أكبر قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين أم أنت من اللاعبين تطوى الله ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جدادا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قلوا أني olúwa ní wọ́là kọ́ ní àtẹ́yìnà ìbẹ̀rọ̀ yìí mà rúṣìdà wú ní kọ́bílù ọlọ́ni ẹ̀wù Ibrahim àwa ọlọ́run la ti fún un lóye a ti fún un ní ìmọ̀nà a ti fún ní wisdom tẹ́lẹ̀ kànlẹ̀ tẹ́lẹ̀ náà a ti dá lọ́la o. ọlọ́run náà àwa la ti dá ànábì Ibrahim mọ̀ dáadáa kódà ọlá ìmọ̀nà tá a fún un náà àwa la dá mọ̀ bẹ́ẹ̀ dáadáa ọlọ́run tí ó jẹ́ mọ̀ ni pé. يأتيهم وقومه ما هذه السماثيل التي أنتم لها عاكفون Allah tí ó jẹ mọ̀ bẹ́ẹ̀ ni pé dédé tàkàn dédé ní ìrọ̀ yìí mú kàn jẹ́ ńlẹ̀ ìjọ kan ìwà pé bàbá rẹ̀ ó pè bàbá rẹ̀ jòkó àwọn àjọ bàbá rẹ̀ ó pè wọ́n jòkó tọ̀ ịwa ń sọ fún wọn ha di ìtàmàfíìlù lẹ́sìn antum láha àtìbúrù. máa ha di ìtàmàfíìlù lẹ́sìn antum láha ere gbogbo èrè léyìí jẹ gbélé àtẹlé náà àdúgbò ìṣàgìdì náà àti kékeré yìí náà ẹ wá fún gbogbo ẹ̀ gbogbo èsì tọ́fọ̀ ní wà ọ̀líwájú lọ́sọ̀kan òru kankan máa ní kí lélé ìtàǹsì sọ́ọ́rí ìtàǹsì wàjádínà àbá ànáàlà ha àmì bá ti bá lọ́wọ́ àwọn bàbá wa nù àwọn onífẹ̀sì àwọn bàbá rẹ̀ àtàwọn ọjọ́ rẹ̀ àwọn kìdìrí jọ lábí ń sọ ní gbogbo ẹ̀yìn karamba ní ilẹ̀ yorùbá yìí náà ta ni ẹ má ní kàbí ẹ má jálà bí ẹ ma forí èèyàn ṣògbó owó mọ́ tẹ́ ẹ pé ìṣẹ́ máa pariwo mọ́ àdígbé ẹ bá jọ ọlọ́run bàbá wa nù ni èsì àwọn aláìmọ̀kẹ́ ni àwọn aláìmọ̀kẹ́ náà máa ń forú èsì bẹ́ẹ̀ èsì tí máa ń jáde lẹ́nu múmi ní ni pé ṣé bọ́lọ̀ ti mùmìnì ni kó gbọ́rọ̀ ọlọ́run kó láti gbọ́ àti gbà kèfèrí ni kó gbọ́rọ̀ ọlọ́run kó ní àkàdá wà jágbà àléyìí àbà ánà èsì kèfèrí lẹ́sí ẹ̀yẹ́wó tààtọ́ gbà sílẹ̀ Yorùbá nìyí kí náà orí ọdá àwọn pa ee ọdún bá jẹ́ àwọn àgbàlagbà jẹ́ ẹ̀ kí náà bá wá o àà bá ti mọ́ sí eré o yé nígbà àwọn bàbá yìí máa fi ń jẹun yé kí nígbà lórí fi ń jẹun lẹ́ sọ dà nígbà àwọn bàbá yìí máa fi ń jẹun. ah ọ̀nà àmọ́ gbowó òkú mọ́ o ọ̀nà eh, àmọ́ gbowó ìyàwó mọ́ o ah ọ̀nà àmọ́ fàṣẹ̀sọ́wà mọ́ o ah ọ̀nà àmọ́ dùbàdìrì mọ́ o owó ta bá lọ àwọn bàbá wa ni o ọ̀nà àmọ́ fi jẹun mọ́ o ah ṣé ká kú ni ṣé ká kú ni ṣé ká kú ni dàpọ̀ yìí tó yẹ kọ́ ọmọ ẹrú ah ẹ̀rọ kárí ló ti ní pọ̀ ẹ̀rìnà owó òkú mọ́ tàànàbí mọ́ ń gbà ọ̀nà àmọ́ gbà mọ́ owó òkú tàànàbí mọ́ ń gbà ọ̀nà àmọ́ gbà mọ́ owó ìyàwó tàànàbí mọ́ ń gbà ọ̀nà àmọ́ gbà mọ́ tẹ̀sùbá tàànàbí mọ́ ń fà ọ̀nà àmọ́ fà mọ́ bàndírí mọ́ ń lù okun àtẹ́yìn àtàwọn bàbá yín wọ́n ẹ̀ṣù láákà ìtónù wọ́n tẹ́ bá ìtónù bá anabi ọlọ́wọ́ bá ju èfún wa pé làkọ̀dìkálẹ̀ lákùn fi rasulillah uswatun hasana anabi láráwọ̀ kọ́sí anabi ní oní ẹjọ́ àgbékalẹ̀ báyìí táàmù wa wò ó kí ní àwọn bàbá kò sí bàbá kankan olórúkọ ọkùnrin ọkùnrin kan mẹ́rin sójà mi ìyàwó kan nígbà tí báyìí ìmọ̀mọ́ rẹ̀ rìn wọ́n gbọ́ ló mọ̀ bàbá ló mọ̀ bàbá sọ fún àfikiri kan kí ló mọ̀ bàbá ló mọ̀

àná mọ́ bàbá sọ pé òun ló mọ kí ni kò sí bàbá mọ́ tó bá yẹ pé yóò lẹ́fẹ́ mọ́ sí níbi tí bàbá ó ti mọ ní ṣe ó ní tí bàbá bá ń sọ tí ọlọ́run yóò sọ tí bàbá bá ti ń sọ tí ànábì yóò sọ ẹwà nígbà ìgbòrò yìí wà ní sọlá tó sọlá ìgbà tó ń pariwo ọlọ́ọ̀fún wọn máa rí ìtàmà sínú lẹ́tí azúnláha akílù kọlu wàjọ́dúnà àbá ànáàláha àdìrí wọ́n ni wo àwọn bàbá tí wá bá ti bá tí wọ́n ti mọ́ ṣe nù ẹ wọ́n ó ẹ̀wà tẹ́ẹ̀fẹ́ tọ̀rọ̀ àwọn ìbúrọ̀ àkọ̀dì fún tó oníṣẹ́ ẹ̀rí ẹ̀yìn antum gbogbo yín gàgàrà yìí bàbá rẹ̀ ń bẹ́nu wọ́n jọ́nà wà á bá òkun àtàwọn bá bá yí tẹ́lẹ̀ bá kí rọrọ wọn rízọ̀ láàlé mòbí orí ìsìnlẹ̀ wa wọn orí àánú ẹni àánú gbogbo yín wọ́n lójú ọ̀nà o àwọn oníbáwì àwọn bàbá àti bàbá ńlá bàbá rẹ̀ nígbàmù orí ìsìnlẹ̀ wa tọ̀bẹ́ nìkan bá dé nìkan bá ní pé tọ̀ ẹ má tẹ̀yẹ́ láti ẹ má tẹ̀ ẹ̀fẹ̀ wọn àfà àkẹ́sọ̀ọ́nù tíra ẹ

ìsìláàmù tá a fẹ́ máa ṣe nísìnyí nílẹ̀ yorùbá yìí irú ìsìláàmù wo ìsìláàmù qala Allah qala rasuluhu qala sahaba ìsìláàmù olúwa wí báyìí ànábì wí báyìí àwọn sàhábì ànábì náà kọ́ wọ́n wí báyìí ìsìláàmù fẹ́ ṣe ní

so ah, àwọn adúgbòrí bá àwọn bàbá wa tí wa náà wá máa ń ṣe lọ́nkàlí káwá ní pé àwọn bàbá náà ṣe báná àwọn bàbá wa ń ṣe ń gbọ́ a ní àwọn bàbá wa tó ṣe lọ́nkàlí orí kí ló wà fi lọ láàní mú bí ìlànà bí ìbúrọ́ ìmúlò dájú kan bàbá rẹ̀ olódò ara rẹ̀ ọ̀sùn lè dé nìsín kan ní ìbáwọn ti gbèrí ó ní Aya yìí sọ̀rọ̀ pa mùsùlùmí tẹ́ ẹ bá ń pe mùsùlùmí náà tọ́rọ̀ rẹ bá jọ̀rọ̀ àwọn tèbèrí ẹ̀lú àyà tèbèrí fún pé wo tọ́ ọmọ ń fọ yìí àwọn tá ní máa ń fọdú ẹ̀ àwọn tèbèrí ni tẹ́ bá tó bẹ́ẹ̀ àwọn táàjọ máa ń jà sí ọ̀dọ̀ yẹn ti wá ẹni tẹ́ gbà kan gbà tó náà fẹ́ gbọ́ kí ẹ pé ah, ó dà Eh, wọn pa iná kágbàlagbà máa parọ́ tó dáa ẹ eh, eh, wá láwọn ọmọ yìí tó dàgbà tó lè tẹ́lẹ̀ bàbá irú ìfú rẹ̀ wíjọ sí ẹ mọ́mọ́ wíwọ́ ẹ̀mọ́ o wọ́n ti sọ́rú yìí náà tó dé abẹ́fẹ́ ànábì àmọ́ ló gbé rí ọdẹ irọ́ nígbà tó fẹ́ parọ́ nì ẹwọ̀ yìí tán ni wọ́n máa kó omi mẹ́ta sínú omi mọ́ báwọn ìyá àgbàlagbà lọ rẹ̀ òkúta mẹ́ta yìí ti yarí yóò mọ̀ òkúta mẹ́ta sínú ìgbò náà wo pé a ibi ìfòwò níbi tó yí sí tó wọ́n ti mọ̀ káwọn ìwò fẹ́ gbọ́

àwọn àgbáwà akẹ́tọ́ lọ àjùjọ ọdún kan ọdún ẹ̀tọ́jú ọdún mẹ́wàá tán náà lẹ́jọ́ ọ̀rọ̀ ìgbẹ́ wa dé ló wá rí ẹ̀sùn nǹkan bí àwọn ọmọ ìta tọmọ níbi láǹfààní ájì wọn ló bá òkúta ńlá lóhùn ìgbà tó débi tó sọjá mọ́ra ló bá gbogbo sìtáni láti èmi lọ padà lẹ́yìn nínú gbogbo tó balaye ibi jẹ́dẹ́ kó padà ní o ló rí àpò láti wá sí wá sí ilé ìbáyé o òkútọ́ kàn ń ṣèjọsìn òkúta àrígbókúta ọgbọ́ ọgbọ́ náà ni a máa ṣe ọ́n ṣèjọsìn ní gọ́mọ̀ ni a máa ṣe òfin ọlọ́run ní àṣẹ ọlọ́run ní abá bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe lọ náà nu àbọ́látara ìgbàkan ní gbọ́nà wọn òun náà wà mọ́ mọ́ parọ́ òkúta wọ́n sọ ni wọ́n ni láti ẹ̀rẹ́ ìṣọ́ láti ni aláìsá ni ìyá tó ń gbómi ìgbà wọn tún bá mi náà ó ní ẹ jẹmjẹmì náà kọ ìbá gbómi jẹmjẹmì wọn láti mẹ́ta ó bá tún ìbẹ́ yà á lù súnà yìí náà ẹ̀yin lẹ́ mọ́ ta omi jẹmjẹmì fún wa ó ń ta omi jẹmjẹmì fún ọ ó tún wá ní kí wọ́n máa lọ ta pé wọ́n ta fáwọn wa jẹ́mọ́ mùsùlùmí ìlànà wọn bàbá wa ìlànà wọn àwọn kèfèrí ni mọ́ fọmí sí bẹ́ẹ̀ ẹ wọ́n fẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ wọ́n fẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ àwọn kèfè rí náà máa ń fọwọ́ ètù bẹ́ẹ̀ èsì ilẹ̀ ń gbọ́ sọ́fà lọ́bì bọ̀ yìí kọ́lù wàjáde náà á bá àlàálà á àbìdí. kọ́lù wàjáde náà á bá àlàálà á àbìdí. ṣe yìí apá táwọn bá bá wa tó máa ń tọ́sí fáwọn òrìṣà yìí ni o. kọ́lá lákọ̀ọ́lẹ̀ àwọn ah, tó bá yẹ kébẹ̀ tí lọ́wọ́ àwọn àgbàlagbà nù tó wá rí àtẹ̀yìn <laughs> àtàwọn bàbá iṣẹ́ náà bí ìtọ̀lá ní orí ìtìnà lẹ́wà lẹ́ẹ̀bá mọ̀. àwọn náà wá ní wá ìwọ́n mọ̀ ìwá wá wá wá nígbà ọtíríọ̀sì ni ní pé ọlọ́run nìkan ní káàmọ́ sí káàmọ́ bọ àwọn òjà yìí mọ́ kọ́ọ̀lá bọ̀ rọ́bù kan. kọ́ọ̀lá bọ̀ rọ́bù kan rọ́bù sámà wá sí wà láàrú aládé fàtọ́rọ̀hún náà àná ẹlẹ́dáàdì kò ní náà sáàmì. ó ní ẹwà tẹ́lẹ̀ mọ́jẹ̀ ń tẹ̀yìn gbogbo ìsàtẹ́ kójọ àtẹ̀yìn ara yín ẹni ó ní gbogbo ní òun tó ní sánmà àti ilẹ̀ òun ló dá gbogbo àwọn ìsàtẹ́ wọn òun ló ní gbogbo ibi tẹ́ kódà èmi lè testify ìsìnkọ́ náà ló dá gbogbo nǹkan ẹgbọ́ ìjáwọ́ mi jẹ́ ìṣe Báàdà àìsú. Tọ́ ìdànẹ́bí Ibrahim ibi àdánwò tọ́lọ́run ló ń gbé bá yóò ti wá dèrè. Nàdẹ́bí Ibrahim bá búra sínú ọkàn rẹ̀. Ó ní wàtàlọ́ọ̀hì ló fúlúwà ní búra láàkì ìdáná àṣùnámà kan nígbà yìí bá ti kóra yín lọ tán tó anábíwá Ibrahim alayhi salatu wassalam ó wí gbólóhùn yìí sẹ́mi bó ti wá wí o ló bá di kó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ olúwa ní. ọdẹ ọdún ní Ibrahim bá lọ di òòṣà ìdí òòṣà àwọn bàbá wọn bàbá rẹ̀ ó bá lọ bẹ̀ ó bá yọ àkéèkì ní bá ń sa olúwa nípa jàálà òun jù bá bá ó wá sáwọn wẹlẹ wẹ̀lẹ́ àwọn òsànwárí àgà àgà àríyá àbá wọ́n rí jákujàku yámọ̀yàmọ̀ ránranrun ó sá gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ilá tẹ̀bí rọ́lọ́hún. ilá tẹ̀bí rọ́lọ́hún. ó wá fi tó dágbà lẹ̀ èyí tó wá dágbà ló wọn wà wàrà fi yàn lẹ̀ gègé ńgbà wọn bá dé ó jẹ̀rí nǹkan dé bá pé ah, ah, eléyìí nìkan mọ̀ ló kù pé àlàkà ìwọ sọ. tọ́ nígbà wọn dé àwọn náà wá sáwọn tó ti rí àga àga rẹ̀hún rẹ̀hún jáfú jáfú ariwo tó parí pé Ah, ah tàbí ó ṣerú eléyìí báwọn òṣà tàṣẹrú eléyìí fáwọn ọlọ́wọ́ ọba wa àà iná wùlámínà zọlìmí ẹni ó ṣerú eléyìí alábòsí ni o ẹni ó ṣerú eléyìí ìka ni o àdìwòtọ́ panu bọ́ ti sọ lọ́wọ́ báyìí dé Wọ́n ni ẹwà o, ẹwà o. Emi ń gbọ́tọ̀ mọ̀ kan sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan o àsọ̀rọ̀ Ibrahim sọ tó mú wọn agbọ́tọ̀ mọ̀ kan sọ̀rọ̀ fún Ibrahim قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون آه ah, wọ́n tó bá rí bẹ́ẹ̀ فأتوا به على أعين الناس ẹlọ́rẹ̀ tó ọmọ wá níwájú gbogbo èèyàn ti ní ẹ̀kọ́ tí à ní dábí ń kọ̀rọ̀ ẹlọ́rẹ̀ tó wájú gbogbo àwọn èèyàn لعلهم يشهدون bóyá wọ́n ti ẹ̀lẹ́ jẹ́ ilé ìgbésí rẹ̀ pé ṣe bọ́ ọkọ̀ báyìí ṣe bọ́ nígbà wọ́n gbà lọ́bí Ibrahim dé. Qalu a'anta fa'alta hadha bi alihatina ya Ibrahim. ẹni wá ṣé ìwọ náà lọ ṣe wí ilé ìfáwọn òta wa ilẹ̀ Ibrahim mọ́ ìwọ lọ ṣe yí tán. Qala bal fa'alahu kabiruhum hadha fas'aluhum in kanu yanfiqun. wọ́n ní bal fa'alahu kabiruhum hadha ó ní ẹ̀sìn wa ń dájú sọ mí ni o èmi bó àtẹ́rẹ́lẹ̀ tó dàgbà jù láàrin wọn ni òun ló ṣe òun ni inú burúkú ló bí inú burúkú ni ó wá ọjọ́ èrè bí wá ń jẹ́ ọjọ́ burúkú èṣù gba omi mo báwọn yòókù rẹ̀ tẹ́lẹ̀ kò bínú ló fi jọ àáké ẹ̀rí bá àṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ òun ló sá wọn ló tó gbogbo bí wá rí àga àgátẹ́rí wọn. wọ́n ní ẹ̀ẹ́ oníbódà kí ẹni bá mọ̀ ẹ̀yin ẹ̀bẹ̀ lọ́wọ́ ogun àwọn kéèké lọ gé lórí lọ gé lápá wọn ẹ̀yin ẹbí wọn bóyá tẹ̀lé sọ̀rọ̀ pé eléyìí ni ó ṣe báwọn àbí òun kan. fàrọ́jà rò ilá àrùn lè papọ̀ lórí ìnáfọ̀. ń bá a lè àríbà rọ́jà òun wọ́n ní gbogbo wọ́n jẹ́ wá tẹ́lá aká ìwọ̀n padà sí ẹwà òun ẹwà ò fàkọ́lù innakum antum zalimun akànpariwo ní pé ẹni ó gbà àwọn òṣàwájẹ́ alábùsí ẹwà ẹ̀yìn lọ́kàn ní alábùsí ẹwù tọmọ wí ní ó ní àmọ́ ìbìyìn lọ́wọ́ àwọn òṣà yìí ṣe tẹ́lẹ̀ bí kò yẹ ká mọ̀ bọ àwọn bọ́lọ̀ ti jẹ́ tilẹ̀ kalẹ̀ o ibi a ti rò lọ́wọ́ ọdún pẹ̀lú kìsú àlárù rúrù yìí la bá tún dàrú padà oríwọ́ ṣe ó bá tún dàrú padà ọmọ تعبدون من دون الله ما لا ينفعكم شيئا ọ́nìtọ̀ ẹ̀yin náà mọ̀ ṣé wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè rí ìjọsìn tó yẹ kẹ́ ọmọ wá jọ́sìn tí ìjẹmọ jọ́sìn fún jẹmọ pé kò lè ṣe yín láǹfààní kò lè ní yín lára kò ní dáadáa tí ó ṣe fún yín kò ní dáadáa burúkọ tó lè kápò fún yín. wọ́n láyà tó rò kún أفل لكم ولما تعبدون من دون الله أفل لكم wálìmà tá àbùdú na mẹ́rìndòrò àà onípẹ̀lú ọjọ́ wá sí sí ọ̀yìn na ìlà ìlẹ̀wà àwọn mọ́gàjí wọn bẹ́ẹ̀ àwọn bàbá bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́bí bẹ́ẹ̀ àwọn ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ó ní ó fi lágún wálìmà tá àbùdú na mẹ́rìndòrò sí ọyìn àti gbogbo ìdí òde ní lára tí òde jẹ mọ́fún ìjẹ wọ́n sí ẹ̀ ṣe látàrí ni kọlu ah, wọ́n ní pẹ̀lú tó ṣe yìí harry kúrù ẹ̀dá náà tó ọmọ yìí ni ohun wọ́n ń sùúrù alẹ́ àtàkùn àwọn òṣà ní ẹ̀gbìjà wọn ọ̀rọ̀ tán sọ yìí jẹ́ ká lẹ́nu ilẹ̀ akáyìí ó yẹ ká mọ̀ kó ti dọ̀rọ̀ agbóhùn eyi lẹ́tẹ̀ fẹ́ mọ jìjà oluwa yín toluwa yín ò lè jìjà ara rẹ̀ ẹ̀yin lẹ́tẹ̀ wá ń gbìjà olúwa yín à ọ́rìgìnì ẹ̀ẹ́dá náà tún kẹ́ gbìjà wọn olúwa kálẹ̀ bẹ́ẹ̀ náà ọba aya abitoluwa tó níwà ibi bí tàlá ìbẹ̀rọ yìí mà rọ́pù bí kẹlẹ̀ máa ti ń ta àtàmì máa hó ní. ibi tàlá ìbẹ̀rọ yìí mà rọ́pù bí kẹlẹ̀ máa ti ń fa àtàmì máa hó ọ̀nà ìní járe tó kàrí náà ti máa máa. máa làwọn mi ń bọ̀ ìyá kan. kọ́ lọ́la yàrá àlọ́ àbí sọ́ọ̀lì. sọ yẹ́wà pé.

wọ́n sì fi látàlà wọ́n fi látàlà ànábì Ibrahim ò torí ẹ̀ kó yí àdéhùn padà pẹ̀lú ọlọ́run ó dúró náà ní ilé ẹ̀ fi máa ń dúró ó dúró náà ní ilé máa ń dúró ọ̀nà máa bẹ láàrin èèyàn nígbà wọ́n fi wọ́n fi wọ́n fi tí wọ́n jù sínú náà ilé ànábì Ibrahim alayhi salatu wassalam òun náà máa ń pariwo hasbunallahu wa ni'mal wakil gbọ́dọ̀ bá nẹ́bí ibrahim ń wí rèé bẹ́ẹ̀ náà ní wọnú náà lọ lẹ́ẹ̀kan náà olúwa bá ní aláláwa náà bá pariwo lábọ́dọ̀ wa pé yá náà rùkú ní barudan ìrẹ́ iná máa tutù máa tutù títutù tó tún wá tutù ní dé tútù tí ó lọ jẹ́ àlàáfíà tó ta ló Ànábì Ibrahim subhanallah wàláì iná níta àwòrán iná ní gbé wá iná ní jọ lójú tèlè yìí inú bẹ́ẹ̀ sì ń di air condition ìsìn tutù hàn nípa Ibrahim alayhi salatu wa salam olùwárí. wàá rọ́ọ̀dù bíi kẹ́ńdà aláàní wọ́n gbèrò aburú rò ó ètè búná gbèrò àmọ́ fàjà àìnáhùn àkàrí àmọ́ wọn ni múzà ànábí Ibrahim náà gbèrò ètè rò àwọn gbèrò kó wọnú náà ni òun wá jẹni tí ń gbádùn nínú rẹ̀ àwọn ní yìí náà nǹkan tí wọ́n ń bá jà ń ta fàjà àwọn àdánwò tó bá nàbí Ibrahim rí

ọ̀tọ̀ nígbà tó wá ní ó yá máa pè àbá nínú gbójú òtí jẹ́ nìkan kan yá máa na gbogbo àwọn èèyàn máa bọ̀ wá sí ájì o ariwo náà wá sí ájì ìgbọ́ náà táà nẹ́bí Ibrahim ti pariwo o lè rò ti dá ní ájì وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن إيه قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي صوت وضعه وباو لا ينال anábíwá Ibrahim alayhi salatu wassalam ipò ti di pé ọlọ́run ti wá gbá àwọn àdánwò yìí bá ọlọ́run gbé ní ìgbà ó kọjá mẹ́ lọ́rẹ̀ kọ́ ọmọ rẹ̀ ó rẹ̀jà ti ṣe mẹ́ wọ́n fẹ́ jù sínú náà kò yíwù padà lọ́rẹ̀ kọ́ láàrín lọ́rẹ̀ kọ́ káàbà ó yá nínú ni a pẹ̀lú tó à ṣe yìí ìnìjà ìlú kalẹ̀ náà sì ìmáàmá ń ọlọ́run ní pẹ̀lú tí wọ́n náà ṣe yìí èmi ọlọ́run ọbọ̀ wá tí ọ ní olórí fáwọn èèyàn ìdánwò àwọn àpá àti wá mú kí nìkan wá pé ọlọ́run máa ń sábà compensate àwọn ẹni ìgbàgbé kódà láti ilé ayé yìí pé kí n bá àgbẹ̀bí Ibrahim ṣe o lọ́lọ́run wá wò pé ah pẹ̀lú adúrú gbogbo ewu tá a sì ọ́ títọ́ sí ríbi eré kọjá mi gbogbo ẹ̀yìn ẹni já ìlú kàlẹ̀ náà sí látẹ̀lí ilé ìbọ̀rọ̀ yìí ó ti di olórí fún gbogbo àwọn èèyàn lànàbí Ibrahim di olórí ló fi wá di ọ̀gá pátápátá ló fi kódà ó padà fi wá ń jẹ táwọn àfọwọ́bà sọ̀rọ̀ ọgbọ́ abul anbiya kí mo abul bàbá àwọn ànábì ọlọ́run bàbá àwọn ànábì ọlọ́run lójú ọ̀gọ́ àwọn tó padà níbi wọ́n ló kọ́ ló ló wọn àwọn Ibrahim ni kódà wa Muhammad Ibrahim bàbá ńlá bàbá ńlá bàbá ló dé sàmẹ́lúwà Muhammad kódà nígbà táwọn oníṣíyàr tí wọ́n máa kojú wọ́ wọ́n ní bí dáàwò ipò táànábì Ibrahim wà táànábì wọ́n ní bàbá tó wà nípò nọmbà 31 ló jẹ́ bàbá bàbá bàbá bàbá ẹwà mọ́ ka bàbá bàbá ipò táànábì Ibrahim wà wà táànábì ipò nọmbà kí ni nọmba thirty one bàbá ńlá bàbá ńlá kú bàbá ńlá kú bàbá ńlá kú pẹ̀lú ìgbàlá bàbá ńlá kú bàbá ànábì ibrahim ṣe ṣe àgbàgbà muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n wo ànábì ọlọ́run tó wá kù náà gbogbo wọn àwọn àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ ní gbogbo wọn ọlọ́run ti compensate àdẹ́gbà ibrahim ní àárín ìṣọ́lá tó sọ́lá nígbà tí ìwọ náà dákun ìwọ náà lọ ní dúró déédéé ìwọ náà lọ́dún ṣe kínú lórí dúó déédéé sọ́ọ́rí o ti dúó déédéé bó ti yẹ kéèyàn ó dúó ọrụ, yọ lọ́wọ́ bọ̀ níwọ̀n rẹ̀ ọlọ́wọ́ ti sàánú rẹ̀ ni a pẹ̀lú gbogbo adúrú tó ṣe yìí ìjà náà sí a fi ọ́ sí olórí gbogbo àwọn èèyàn pé a bá ń sọ̀rọ̀ ìmọ̀ ní ni

olórí gbogbo àwọn ànábì ọlọ́run lóòótọ́ ó ní imamul mursalin khatabul anbiya ó pé nínú àdá ànábì ọlọ́run lọ́gá wọn àmọ́ tó ti bẹ́ẹ̀ ànábì Ibrahim wá ń jẹ́ abul anbiya kí lápẹjọ náà abul anbiya bàbá àwọn ànábì ọlọ́run táwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan bá ti wá ń dé ìlànà rẹ̀ wá ní kódà ní àdánwò tọ́lọ́ wọn bá gbé bá nẹ́bí Ibrahim tọ́lọ́ ní ó tún rí ìlà ń bẹ́ẹ̀ kó làbí bìtí bẹ́ẹ̀ lùsọ ìlú kọ́rí gbogbo èèyàn tí wọ́n bá dábẹ́ àsìkò tí wọ́n é lè fíìlì fèèrè làwọn máa ń dábẹ́ lónìí ayé ẹ̀kọ́ ni adábẹ́ fọmọdún ọmọ tàbá bí ẹlòmíì gan kó tó pọ́ ọmọ ọdún méje wọn ti dábẹ́ fún kó tó sọ wọn lórúkọ wọn ti dábẹ́ fún ẹlòmíì kó tó pọ́ ọdún méje wọn ti dábẹ́ fún ẹlòmí ò ti mọ ẹgbẹ́ díẹ̀ díẹ̀ kan tó dábẹ́ fún àbábà tí ó dé náà Ibrahim alayhisalatu wasalam níjọ́ tí ẹ̀ ó ti pé ọmọ 90 years tó ti dàgbà tó ti dògbó ó yẹ mọ dábẹ́ fún ẹwọ́rù nira wọn aláhìlá àbíyìn ó sì tún faradà àdídé ní bẹnu sọ́yìn bùkọ́rí gbogbo rú àdánwò tó àwọn àjádù àjádù tó dà tó bàdá Ibrahim nù lóbi ẹ pé irú àwọn àjálù àwọn àlùfáà àwọn oníwà àti gbọdọ̀ mọ́ lọ́rí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àdàbí ọlọ́gbà wọn táwọn síbi kọ́tíìsì kan bá ti ń dé ẹ̀yìn ò wá dúró wọn lé pàdé ah, bí Ibrahim ti dúró wọn lé nu o kódà ẹ̀ pàdé bí kí wọ́n lè máa sọ stubborn ẹni ẹ̀ eh, àdàbí Ibrahim náà bá ti lóun náà ṣe kí nu bá ti padà mú stubborn nù ẹ dúró tó yányá làwọn náà ti ń bẹ lọ́wọ́ ọlọ́mọdé àti wá nínú ẹni tí ó lè dúró táwọn àdánwò máa ń fi yìn ọlọ́mọdé àdánwò fi wá tòótọ́ yíyan ayé náà máa ń fi yìn ọlọ́mọdé kí irú lè fi wá torí méjèèjì ló ti dàdánwò báyìí ọ̀tọ̀ ni wọ́n kó wàhálà bọ́ ọ̀tọ̀ làwọn onígbòtò yíyan ayé méjì ó máa ṣe kí ni ó máa wò pé ìwò lọ fẹ́ fìtì má fìtì nìkan kan ní méjèèjì dúró pé ibi à ń lọ àwa ní fókọ̀ fókọ̀sì ní kan wá dúró tì ọlọ́mọdé àṣeyẹ fún wọn mọ́ ti wá lẹ́ni tí àdánwò gbé kúrò lójú ọ̀nà tọ́lọ́wọ́ mọ́ yìí ti wá lẹ́ni tí tòtò yíyan ayé ó ihe nìkan ló wọn nígbà tó sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ń dùn mí bí ẹ̀dá adúgbẹ́ ah! fọlọ́run pé lọ́ọ́ ti ru ọlọ́run bí orí bẹ́ẹ̀ ẹnjọ ẹni ó wá ní ájú wá ní ájú bá sọ ọmọ ìyá náà lẹ́sọ̀ lórí ẹni tó wá ẹni tó sá ó ti wàhálà ẹni tó wá lọ rí pé ibi tí ń da ọ ní tó lórí ọ̀rọ̀ wà ọ ní ní ní òun ò òun kú ẹni tó ṣiṣẹ́ ájò ọlọ́wọ́ aṣẹ́ni lẹ́tọ̀ lórí àbáyẹn ní à àfá nígbà padà sọ̀rọ̀ lẹ́yìn ìgbà oyún ó ní àfá ẹmọ́jẹ̀ ìtàn yìí níjọ́ mo bù yí lówó hajj yẹn tó fi dalẹ́ ọjọ́ náà tẹ́ fi ń ṣe prógráàmù lọ́wọ́ ẹni gò mọ̀ pé màá nẹ́rù owó bẹ́ẹ̀ lálẹ́ ọjọ́ náà ẹ̀gbọ́n ẹni òun ọ̀ṣẹ́jú ni òun ò mọ̀ fóun ò nẹ́rù owó bẹ́ẹ̀ lálẹ́ ọjọ́ náà pípọ̀ tí program yẹn kàn ṣe lọ lẹ́mí yẹn kàn mú un pé ah kẹrin rẹ̀ nìyí ni hajj ẹwà gbogbo ti wá kú òjò wá kó rẹ̀ sí wàhálà ń kí mo wá fẹ́ mú ni pé ẹni yẹn wá sọ gbólóhùn kan gbà tó lóun bò wá ní hajj rẹ̀ tó lóun sẹ́ndì owó hajj rẹ̀ owó lọ́rẹ́ ní tó ní kálọ̀ níbi ṣe hajj èmi ọ̀wọ̀ láàyè lẹ́rìí ìlàhù èmi rí àláti tú mílíọ̀nù náírà àjọ náà lọ́jọ́ náà wọ́n lọ tí wọ́n bá orí ọlọ́run tí ó mọ ẹjọ́ mọ́ fíìmù ọlọ́run mọ̀ sínú wa ẹni wa ní òun ò mọ̀ kó wọn náwó níjọ náà tó ń fi náà òun ò mọ̀ ẹni ọlọ́run kàn mú un náà lẹ́kẹ̀ ah, ah, ah. ìyẹn ti máa ń jẹ́ pé kò lè ti ẹ̀ ti eh, á di à ẹwà lọ ó lóun ṣe wá yọ owó ọlọ́mọdé àbá sáńgbà lẹ́sọ̀rọ̀ rẹ̀ wà nílẹ̀ tán gbólóhùn tó wá sọ táwọn ilé ìwà dìbò tí mo wá ní adúpẹ́ fọ́lọ́ fọ́lọ́hùn jẹ́ kó wó tì wá lójú kódà mo ti ní ìlú rẹ́spọ́ndì lórí ọ̀rọ̀ tó wò bí eléyìí agbọ́dọ̀ rẹ́spọ́ndì ó ní ẹ̀rí kútú bí gan ẹni gbọ́ fún mi padà ní alukuran ẹ̀rí ọ̀dá ní bàbá yẹn pè lọ́lọ́ ìjọ náà ó ní ẹ̀sẹ̀ndà àkáǹtì mi máa fún yín ní two million naira alukuran ó ní ẹ̀rí kútú bí ti máa ń ṣe wá àti pé yóò gbọ́dọ̀ fi nǹkan ní ìbúra àfi ọlọ́run ọkùnrin ní ìsọpá lókùnrin yìí kò lè takò ẹni náà àkọlọ́dà ah, kò mọ́jú owó yí wa lójú ní tí ó wá yí ọ ní tí mo ti fẹ́ sàlàyé ọ̀rọ̀ nù sọdí kéèyàn sọ pé àdìkù áyè kò fi búra tètè ìkọjá súnà ọlọ́run náà ló fi ń búra torí al-Qur'an kalamullahi wa laysa bi makhluq ọ̀rọ̀ náà al-Qur'an kìí ti ẹ̀dá ẹ̀dá là gbọ́dọ̀ fi búra abídání Allah láwọn àfá òfin máa ní má gbé tákàndá lùkùránì ìdánibà ìbúra má gbé kí ni tákàndá lùkùránì báyìí dání tó bá ti gbé tákàndá dání orí pé eléyìí ọ̀rọ̀ náà kọ́ ni pálí yìí àbọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ kí lọ́rọ̀ náà nǹkan bẹnu ẹ̀ pẹ̀sù àmọ́ sẹ́pẹ̀rẹ̀tì láàrin méjèèjì àti máa ń jẹ́ sí méjèèjì ó yà kọ̀ọ̀kan síra wọn ọ̀tọ̀ ni kò gbé tákàndá dání ọ̀tọ̀ ní kọ́ fi àlùkùránì tẹ̀lé àbí kọ́ fi búra gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí ni ó wà mú mi ṣàlàyé àárín kan náà tí àwọn ẹlòmíì náà máa ń pè wọ́n wọ́n ń pè ìmọ̀ ẹgbẹ́ ẹlòmíì lòdì pé wọ́n ní sí ìbá ń ṣàdúrà tí wọ́n sọ pé ọlọ́run ṣà wọlá àlùkùránì ọlọ́run àti àti máa ń wíkẹ́ nílé ó tó sọ pé òun bá àlùkùránì búra ní ọlá ọlá pálùkùránì kàlámùlọ́ọ̀ ọ̀rọ̀ ọlọ́run lálùkùrán tó tá ní ọlọ́mọ́sá wọlá lálùkùrán ní gbàdúrà wa ó dàbí ìgbà tá a bá ní ọlọ́mọ́sá wọlá ọ̀rọ̀ rẹ gbàdúrà wa kan pa fún mi tá a bá ní ọlọ́mọ́sá wọlá ọ̀rọ̀ rẹ ṣe kíni so ẹrú ọlọ́run tó ṣe dáadáa ọlọ́mọ́sá bá wa ẹrù ọlọ́run ọlọ́mọsàbà àtàwọn lẹ́sọ̀ ẹ̀dàkùn two million naira ó wá èyí tó wá bà mí lẹ́rù jù tẹ́ni ń padà wá sọ̀rọ̀ ńjọ́ tó lọ rí bẹ́ẹ̀ ni wípé wá ńtọ́ ń sọ ń pa àwọn èyí tó ní fíìmù náà àkì èmi ò mọ̀mọ́ wọn rí pé wà láì bàtà pàápàá òun ò mọ̀ kó òun ìnáwó òun jọ náà òun kàn sí tó wọ́n lọ́mọ ni má ṣe kíní báyìí mọ́ wà láì kò sí rẹ̀ lèmi ní ẹ sílẹ̀ ẹ orí ọlọ́run gbà mí ibi tí máa ń dààmú lórí òun àmọ́ àdúrà táwa wá ń bẹ lọ́run ti wá ní pé tọ́ ọlọ́run kàn yóò jẹ́ èmi tó wù ọ́ látọ̀dọ̀ rẹ ni o mọ́jọ́ jẹ́ ojúlówó èrè tó fẹ́ fún wa níwájú rẹ̀ jọ gbé gàdì kìyàmà tó rẹ́rù ti padà ń bè nínú ẹ pa aṣọ ká Abdulrahman ibn Awf ilé ẹ̀kan nígbà àwọn gbóúnjẹ wá fún ẹ fẹ́ rù bá àwọn sàábé táwọn jọ jagun Islam Abdulrahman ibn Awf ní sọ òun sì rí ẹ dáadé fún ládé òkè jẹ́ náà ìwọ̀n arántí musamu ìrántí hamza àwọn eléyìí àjọ jagun islamu ni àmọ́ wọ́n ti kọjá sálìkì àmọ̀ lẹ́yìn irú oúnjẹ tó fẹ́ jẹ́ àfẹ́ ìgbé wá báwa yìí ṣé kèé ṣe pé ẹ̀san ṣẹ́ wa láti ń gbà láti látàyé pàláì láàrin ẹ̀rù yìí ti gbẹ̀yìn náà ànímọ́ ni wa ló tó bẹ́ o àmọ́ pẹ̀lú báwọn ìyẹn ti padà wá dìde àti àbújá tá a lọ táwọn ní a lọ wẹ̀wọ̀n tó wá di iyì

àtìgbẹ́ lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ alìkínú alìọ́jò àríyá àwọn nǹkan wọ̀nyí mọ́ ń ba tẹ́jẹ́ ni kárí ni àwọn náà láti wá tó báyìí àwọn náà láti wá dà báyìí ẹ̀jọ́ rẹ ní lójú ọlọ́dà kò má fi ṣe àdánwò fún wa o ọlọ́dà kò má fi ṣàdánwò fún wa o ọlọ́dà kò má fi ṣàdánwò fún wa o torí ewu ńlá tó bẹ́ẹ̀ bí gbogbo olùkọ́ báyìí o ọ̀ ní mọ́gbà tí ìyá òun wọ̀ kárí ni ó kàn wọ̀ ọmọ ọlọ́wọ́ ni èsì fẹ́ owó tí ò síbẹ̀ látàná ọlọ́mọdé ó dè ní kó wá wọ̀ ọlọ́gbọ́n yóò wọ̀ láéláé kó mọ̀ wọlé mi kó mọ̀ wọ̀ lọ́la ẹ̀ ṣe wá lẹ́rú tí ó jẹ́ páwọn sákan gbàgbà fún rẹ̀ ọlọ́run ẹ̀ bọ́ tí wá ti bá lọ́rí Ibrahim tọ́ màmá kan kọ́mpẹ́sẹ̀tì ẹ̀ látọ̀dọ̀ rẹ pé ìníjà ìlókàlì náà sí ìmáàmá kọ́là wà ní lóògùn ìyá sí ọlọ́run gbogbo tó bá ti fún wa bọ́ ti bá ti fẹ́ kó mọ̀ nínú alákùlì hàn jàmá mùsùlùmí ẹ̀dàkùn ẹ̀yà dúó déédéé ẹ̀yà dúó dáadáa ìwọ náà láàrin ibi tí wọ́n náà wà obìnrin yóò tọ̀ ń gbọ́ wa ọ̀rìnmọ̀ borí ọ̀nbẹ̀rù iṣẹ́ rẹ̀ tọ̀ ń ṣe dákùn wà lábẹ́ ìbòhìn lákòjúwe ọlọ́dẹ̀wò ní torí gbogbo ẹ̀sìn tọ́lọ́ ní a mọ̀ sí wà dẹ́wò ní fáwa náà ọlọ́dẹ̀wò àwọn ènìyàn

ìwọ́n torí ọ̀rẹ́ àà ah, òun mọ́ mú gan ẹ̀rùn máa ní kí mọ́ dáṣọ borí orú akẹ́ mọ́ mú mi ni wà láyọ̀ ọ̀dẹ̀ sí ìmọ̀ lòlú fa o ìbá àwọn alhamdulillah ti dúpẹ́ bọ́lọ̀ gbogbo àwọn tó bá rí àwọn ìyàwó wa máa ń pariwo ní pé ah, ah, àwọn ráwọn alùsù náà àwọn ọmọ tó fáyìn tó fáyìn wọn wá ń da ẹ̀há bò ẹ̀yin náà ń kíra alẹ́ gan lẹ́ bàrà mọ́ ní yẹmọyẹmọ mékọ́pù ló kù díẹ̀ fi ń gbéra yín <laughs> mékọ́pù ó tẹ̀ ló kọ̀ kan díẹ̀ tó padà pé mékọ́pù ní méjì òní ó ló kọ̀ kan báyìí. bẹ́ẹ̀ foundation ẹ ṣe ẹ foundation a ẹ gbà mí foundation ló kù díẹ̀ fi ń gbéra yín ẹ ní ẹ ẹ kò sí natural beauty lára yín mọ́ èyí tí ò bá lo foundation tí ò lo makeup ẹ̀rí tẹ bá pàdé rẹ níbi báyìí ẹ̀rọ ìmọ̀ tuntun síra kó nígbà tí yíyọ gẹ̀ẹ́gẹ́ náà rèé adúgbò lọ́dọ̀ ọlọ́run ìwọ obìnrin tó ìmọ̀ borí mọ̀ borí àdánwò tẹnu ìwọ ọkùnrin tó fínú gbọ́nlẹ̀ fínú gbọ́nlẹ̀ àdánwò tẹnu olànàbí ìbúrọ̀ ìbúrọ̀ fèsì ìbúrọ̀ àdánwò ìwọ ìlógbẹ̀ ìwọ tó ìmọ̀ sí ìmúdégbé ìwọ́n tá a ní ọwá ṣe súnà tó ká bíríbo níbi bá lórí mò wá ṣe súnà ní àdánwò ní gbogbo ẹ̀ wà ìdí bí sàlá ìdẹ̀rọ yìí mọ̀ rọ́pò ní ìtẹ̀lẹ́mọ́ tí ń fa àtàmì ọ̀hún. wà ìdí bí sàlá ìdẹ̀rọ yìí mọ̀ rọ́pò bí kẹ́lí máa ń fa àtàmì ọ̀hún. جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين àdánwò láti gbogbo ìjọsìn láti ṣe bá lọ́lẹ̀ ìrọ̀hìn gbogbo ọ̀rọ̀ yìí máa ń ní àdánwò láti ṣe fún un lè ọmọ rẹ àdánwò ni wọ́n ju ọ síná àdánwò ni àgbàlagbà ọmọ 90 years lẹ́nu máa lọ rí dáa bẹ́ àdánwò ni gbogbo àwọn àdánwò tá kó bà lẹ́yìn ìgbọ̀rọ̀ yìí rèé àmọ́ bá ti kó àdánwò yìí bá tó kí ló ṣe jàmọ́ du ìwọ náà islam kan ní àmọ́ ti àdánwò ilé ìyàtọ̀ náà ẹ̀mọ́ tí mo rẹ̀ ní yóò kọ̀ wọ́n yẹn lójú àdánwò tẹ ẹnu ọmọ sí náà ni mọ́ gba àwẹ̀ àdánwò ní ọmọ gbà náà ni mọ́ yọ dàká ní owó rẹ̀ mọ́ bẹ́ẹ̀ mọ́ ẹlòmíì yóò wá owó tọ́lọ̀ ní a máa yọ nínú zàká owó tó yẹ pé tó bá sọnù nínú owó ta ní ọyọ zàká ní ẹ̀kọ́ yẹ kó dùn ọ̀nà two point five percent nínú hundred percent sẹ́mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé nínú one million naira ó fẹ́ yọ ìlú twenty five thousand naira nínú ká ní one million ní zàká kẹ̀tì wá wọ́n jù báwọn lọ nìkan owó zàká ti ń súnmọ́ two million naira báyìí nínú two million naira yóò lọ́wọ́ tó yọ báwọn ó fẹ́ yọ fifty thousand naira subhanallah nínú four million yóò lọ́wọ́ ẹgbọ́n owó ti kékeré 2.5 owó ti kékeré kí owó dàtà rẹ tó lè sópó fẹ́ yọ 1 million nínú owó dàtà rẹ ìwọ gáàtí máa níbi 40 million naira 40 what kò tó lè jí pé wà yọ 1 million wá ti ní like 40 million naira even if you bá ní jùmọ̀ lọ́wọ́ so ìdí ìrú jẹ́ sí 40 million divided by 40 ẹ̀ 1 million naira àbí ẹ wọ́n mi lọ ní million ẹ dákun ẹni tó ní forty million lákàntì kí one million wáyọ kó mẹ́ ṣé ó lè mọ banújẹ́ pé òun sọ wọnú èló ni one million lẹ́gbẹ̀ẹ́ thirty nine million tó kù jàkátọ́ lọ ní àwọn èèyàn ó tún wá ní májẹ̀mú tó tún wá bèé tó tún wá bèé tó wá bèé ṣé wájú bá tí wọ́n ń sọ àwọn ọba ní one million one million yìí ẹ tax jẹ́ ìfẹ́ ìmọ̀ye rẹ̀ ni ọba ìpọ́lá nàìjíríà táwa wà nígbà tó ń dọ́gbọ́n sí àmọ́ lọ wo àwọn tí wọ́n rán rọgbọ́n dá sí àdìsẹ́sọ tax lọ́wọ́ iye tó ń sàn wọ́n máa wò pé ìlú wa lọ́lọ́ ní a máa yọ ìlú ìjọba ń gbà lọ́wọ́ yín tẹ̀pẹ́ táàkì tọ́lọ̀ tún ní ká tún máa gbà lọ́wọ́ yẹn gan ọwọ́ tẹ̀pẹ́ yìí ti ń dé ìlú ìsìláàmù láti máa gba táàkì ordinary mùsùlùmí yẹn máa san táàkì àmọ́ gba táàkì ń ṣẹlẹ̀ ẹ̀wò táwa sọ ní ayé tèmi ẹ̀wò ní kálukú ti wá dídàkúdà dákun ìwọ náà gbogbo ibi tí ẹ̀sìn bá ti ká ọmọ bì kan tí wọn náà wá fẹ́ wò ó pé ah kí ni mo fẹ́ dàbí ìnira máa Ma bend your statement ń bẹ̀ o má ṣe kí ni bend your statement Duo mo ti yẹ kí ni kò ti yẹ ká dúó tí iṣẹ́ kan bá fẹ́ gbà rún kíkí lọ́wọ́ rẹ̀ èyí tó ti jẹ́ kí iṣẹ́ ó gba ìrún kíkí ìrún kíkí ni kó jẹ́ kó gba ọdún gbaṣẹ́ èyí tí àwùjọ kan àbíbí iṣẹ́ kan ó wá fẹ́ gba ìjáàbù lọ́rùn rẹ̀ ìjáàbù ni ó jẹ́ kó gba àwùjọ ní lọ́rùn rẹ̀ wà wọ́n lọ́ àdéhùn tó wá ní bọ́lá lùpá yìí pé wà máa yẹ tẹ́kìlá yaj'al lahu makhraja wà yẹ zókùnmù min haythu la yahtasib olùwàlẹ́ni bá páyọ̀ náà òun òfò lọ́nà àbáyọ òun sì máa ṣèjẹ́ gbogbo lọ́nà tí ò léwu ọlọ́dà mọ́tà sànù ọ̀rọ̀ ọlọ́mọ́tà ìmúrítàlùkù wa ló mọ́tà tó fi islam wà lọ́rùn jù báyìí lọ ọ̀la al ọjọ́ tí lọ́wọ́ kọ́ni ẹ̀yin dẹ́ba lọ wọ́n dúró sáyẹn lọ́mọ́ra náà fọ́nkà bísí. ìbéèrè ni ìbéèrè ni àkọ́kọ́ nípa ló wà máa ń lọ. aleyhi salatu wa abúlé amiya bàbá àgbàbọ. ìgbà yẹn ní ìgbà yẹn ní kí a ẹlẹ́ẹ̀kejì pé gbogbo àwọn àdébí ọlọ́run tó wáyé tó dúró àdúgbò àmọ́sánà tó mọ ìṣe hajj ẹlẹ́ẹ̀kejì hmm. òun ni pé lórí àdébíwá ẹ̀ńsá lórí ìpadàbọ̀ àdébí yìí sá àti pé oníbèrè yẹn ó béèrè pé àdébí yìí sá pé níbi kan eh, òun ó ti kà tí wọ́n ti fi kú ẹ̀ wọ́n á lórí pé àlẹ́bí yìí sá òkú ọlọ́rọ̀ pa ààrẹ nígbà sàmá yìí pé hmm. àwọn tí ọlọ́run dá àwọn ọmọ kírísítánì lójú ni pé kò yé wọn wọ́n tún ló wù sí ìwé nípàdé orí rẹ̀ yẹn wọ́n á bí léèrè pé ọ̀sìn wa ní ti ibi tí ní sóra tí a yà ilẹ̀ rẹ̀ hmm. láti pété ní tẹ̀sán rẹ̀ ní àlàyé ọ̀sìn tó yẹ pé pẹ̀lú ìwọ́lọ́pàdà fún ní àlàyé rẹ̀ mú tẹ́tẹ́ bá wa tàmọ́lẹ̀ sí ààrẹ yẹn hmm. nípa bí ọlọ́run ṣe rọ̀pá rẹ̀ àti àyè tó tù àrùn àti yàrá sí. nílẹ̀ adúpẹ́ ní ọ̀dọ́ náà ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ ìbéèrè yà àkọ́kọ́ mo ní wọ́pọ̀ lọ́nà. Ànábì Ibrahim alayhi salatu wasalam gbogbo táwọn sì ń ṣe hajj lónìí àtòrí Ànábì Ibrahim alayhi salatu wasalam inú ti bẹ̀rẹ̀ lábìlì pé dèmí gan orí parí kò mẹ́ àyè kan bẹ sẹ́yìn gbọ́dọ̀ gbìyànjú àti lọ rí yẹn náà fìlà mẹ́ kódà bí yẹn bá ti jọ́ sùnmọ́ra ó là ń pè ní màkàmù Ibrahim ìwé ìtẹ́lẹ̀ ìlú ájì ìlú àyè àwa lábìlà méjì bẹ́ẹ̀ àwa tá a ti lọ ọlọ́ọ̀dọ̀ wa náà rọrùn kó ṣe ó mọ́ra wa rọrùn kó ṣe ájì wa rọrùn káwa náà lè fojú gan ní gbogbo táwọn yìí inú tíráàlà wa ti mọ́ ń ṣe tí láti rí pé orí pa rẹ̀ kó ṣe kéne òkú ọ̀lẹ̀ aburú kan tó kàn padà wá ṣẹlẹ̀ ni pé àwọn tètè yí padà àìsà tiẹ̀ wọ́n wá sọ kàábà dílé òsà wọ́n sọ dílé awo àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wọ́n wá sọ gbogbo tó ń jẹ́ ìlànà tá ànábì Ibrahim gbélé wọ́n wá sọ di àṣà àti ṣe wọn wọn fojú ẹ̀sìn wo mọ́ èyí wò làwọn ọ̀tá ìsìláàmù wa máa ń lọ rè wú jáde lénìí nàbí máa ń sọ pé ìsìláàmù wa completely kí náà wọ́n pè wọ́n làtà ni torí pé wọ́n bí ti ṣe gbogbo ẹ̀ làwọn lárúbá tó ṣe kí ìsìláàmù tó dé láì ṣe báwọn jiyàn mẹ́wọ́ lókè àwọn kan padà sí látà lóòótọ́ àbí àmọ́ pìlẹ̀ òkòkí ní ìnáà majority ẹ̀ ń bọ̀ látọ̀rọ̀ dání Ibrahim ìmí wa ń bẹ lóòótọ́ ààrí tírèsì lọ́dọ̀ Ibrahim ṣe pé àṣà wọn náà lárí tírèsì ẹ̀rí àmọ́ nígbà tí kùránì ti gbà kúrò lọ́wọ́ wọn tó ti dẹ̀sùn ó ti kúrò látà ó ti di kí ni ìjọba ó ti di ẹ̀sìn tọ́ ìjẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run ló wá ṣe hajj àwọn àkọọ́lẹ̀ kan gbé wá pé àwọn ànábì tó padà wá ṣe hajj tiwọn ni inú àwọn ànábì ọlọ́run tó fi lé wa ẹ̀yíká àlèsàlátù sàlá lára tí jésù padà bọ̀ wá sí mu tó bá padà wálé ayé yóò gbàṣọ ara mi wọ̀ kódà tó ló mọ̀ pariwo labbaik Allahumma labbaik labbaik la sharika laka إن الحمد والنعمة لك والملك لا شريك لك gbogbo ẹ̀ ní pàrọwá ní pàrọwá sí ìyàn lẹ́gbàá àríṣàlátò sọ́lá ṣolóbi ẹ pé iṣẹ́ hajj ìpìlẹ̀ rẹ̀ ní tó ti ń bọ̀ ọ̀dọ̀ ta ní ọ̀nàmì ìgbọ̀nrin tàwáàfù tá ń tàwáàfù gbóló ti ń bọ̀ ọ̀nàmì ìgbọ̀nrin ṣe gbogbo ẹ̀ mọ̀kọ́mù ìgbọ̀nrin àní ojú ẹsẹ̀ rẹ̀ wọ́n rò èkó tóbi pàlàkà báyìí wọ́n wí ní bí wá àwọn láìpẹ́ yìí àwọn ló ti dínú àwọn àárí kódà gan-an àbá ti rí gan-an lẹ́nu ìjọba lóyìí

àní oore tí ó mọ̀ dàbí fíìmù ní bọ́lọ̀ wọn ti fún wa àwọn míì mẹ́ tó ti ṣẹlẹ̀ táàwọn rẹ̀ tí ẹ pé àwọn tí wọ́n máa ń sọ tàwọn àníyàn ẹ mọ̀mọ̀ sọ kí ní ìmọ̀ ẹ̀ẹ́kẹ̀ẹ́ káàrin ní ìlú mọ̀ ṣẹ́ lọ́wọ́ torí kí ní ìròyìn wọn àbí lè comprehend ẹ ó ti bọ́ sí nǹkan ní lára wọn ó bọ́ sódì lára wọn ó lọ ti wò pé ẹ mọ̀ kẹ́ ilé ẹ̀kan owó kéèyàn ọmọ ọkàn

kí ọkọ̀ wọn kọ̀ jù wọ́n kalẹ̀ báyìí kẹ́kẹ́ jùlọ sí ọ abẹ́rẹ́ sẹ́nu àkàndọ̀mà iláyì jẹ́gẹ́ ọ̀sàdúrà <laughs> ọ̀sẹ̀ kiri kan fún ọ̀sẹ̀ wà sí fún ọ̀sẹ̀ kiri kan fún ìmọ̀ níbi kankan èyàn sì pé àbá ẹlẹ́ ti gùn plẹ́ẹ̀nì ní ti gùn rí à ẹ̀rẹ́ sẹ́nu àkàndọ̀mà atẹ́lì fún mi ọ. kẹ̀rẹ́ kí ni ẹ̀ takò ọ́ láyì lákàyè ẹmọ ti di pé ẹni òṣèré náà padà wá ń lanu pé alóhùn ọmọ fóun ó ṣe é ẹ̀yẹ pẹ́ bá ti bẹ̀ pé ní ilé kùkọ́ lábọ́dọ̀ ọlọ́ọ̀nì yìí o àánú ọlọ́ọ̀kan nìyí o ó lè tún ti mílẹ̀kù tí mo wí mú ìrìn ìṣe mílẹ̀kù oòrùn <laughs> tánú ọlọ́run kan ní ẹni ó ṣe ó mọ̀ pé òun fẹ́ ṣe ẹni ó ṣe fún òun mọ̀ pé wọ́n ó ṣe owó tó mọ̀ pé wọ́n àkáǹtì lálẹ́ ẹjọ́ náà tó gbogbo gbogbo tó àṣẹ ẹ̀wọ̀n tó mọ̀ ọlọ́run ti mọ̀ gbogbo wátájọ́ ṣe kí ní ẹgbẹ́ fíìmù làwọn pè níjù ẹjẹ́ ẹ̀sẹ̀ bá ti ń pè gbogbo wátájọ́ áàsì fíìmù <laughs> gbogbo òmọ̀ bá áàsì fíìmù ẹni ó sẹ́ni owó mọ̀ fún owó sẹ́ni owó owó tó sẹ́ni òmọ̀ fún owó kò lápájọ́ òdì kan lọ sówó ti kú ẹni ó rì sí owó mọ̀ pé òun ó rì sí owó gbogbo ẹ̀kọ̀ ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan lẹ́ni ó ní pick interest náà ló decide náà lèmi náà rí sí mọ́ ìlú aláti wọlé tọ́ ó wá ṣẹlẹ̀ tán wọ́n pariwo pé nílé wọ́n pariwo pé fíìmù náà àti ẹ̀yìn tí wọ́n bínú pé wọ́n ṣe ń pariwo ẹ̀dá pẹ̀lú wọn lẹ̀ o ẹ̀rí kí àwọn náà ti lọ gbórí sí fíìmù jáde ni mo gbọ́dọ̀ náà pè sórí ìgbà bóyá ti lọ rí kọ́ọ̀dù kínú ni àbá àbá ẹ̀ẹ́dì ìkú sípùrí ẹ̀ẹ́dì ìkú sípùrí o ẹ̀ẹ́ máa tẹ́lẹ̀ five million sí ilé ìrọ̀lẹ́gùn ẹ̀rí sì sọ àwọn pé á ah, sùkínì yìí wọ́n polówó ní gbé òde lé gbé tó jọba bá tara lókù àwa tó ṣẹlẹ̀ sí gan-an alọ́pọ̀lọ́ ti wá gbó gbé ìkan náà wà ní fáwa àwọn ọmọ tó ṣẹlẹ̀ mo wá ti ṣe ọ̀rọ̀ fún ọ̀rọ̀ ah, báyìí báyìí báyìí mẹ́ṣẹlẹ̀ ara ní ẹ̀ sọ̀rọ̀ tó ṣe kíni òun náà náà pẹ̀lú gbọ́dọ̀ rẹ̀ kò ní yí òun gan ti ṣe á ah, mo ní àti gbígbà tẹ ẹni mọ ìṣẹ́yìn àtẹni ẹjọ́ sọ lẹ́yìn in tó padà sọ pé òun wò mọ̀ kó wò so ló jẹ́ sí ìrúwá nígbà tó wà lọ àbújá tábà tó tó gbé oúnjẹ jáde láwọn fi gbé jáde àbá wọ́n tún ní géèmù fún eléyìí náà àti kan tún wọ́n bí nǹkan rí ìgbà tí wọ́n sì wí wọ́n rí àwọn alátẹnujẹ tẹ̀ ti rí nísìn ẹ̀yin lẹ kó ẹ̀rẹ̀ yìí yóò wà ìwáyé wọ́n ti sọ àwọn ọkọ̀ rí so àwọn nǹkan yẹn fún ẹ̀ ní comprehend ló jẹ́ pé àwọn kan mọ̀ dúpẹ́ fọ́lọ́run ọlọ́run àwa mọ̀ lóore o a sì mọ sàdúrà pé ọlọ́run dákun mọ́jọ́ jẹ́ pàṣẹ ń jèrè iṣẹ́ olóore wa láti tàtàyé ẹ̀rù tó bá Abdulrahman ibn Awf ẹ̀rù ló kù sí bàwá náà báyìí ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá ń ṣe àwọn dáadáa mi náà fún ọlọ́mọṣàbà àṣà wọn lẹ́sàn ọlọ́mọṣàbà àṣà wọn lẹ́sàn gbogbo àwọn tó ń pariwo àtàrà yẹn yẹn hajj kódà àgbà tó ń sọ tẹ́lẹ̀ wọn náà ní múra ọgbọ́ta yóò tó wá dùn ní àfáà ìbátan ẹ̀ hajj náà lèyàn kan sọ pé fíìmù lẹ́ àkì ẹ tó wá gbé bọ́ta tí wọ́n tún mú ìyà sí ní ọmọdé ẹ jẹ́ kó ló mọ fọ́ wọn àbáwọn ti fíìmù táwọn ní sọ èmi òyò ẹ àwọn ẹ̀yà kan jẹ́ kí inú ẹ kàn máa bà wọ́n ní jẹ́ ẹ sì mọ̀ jẹ́ kí inú mọ̀ ṣẹ náà torí gbogbo ẹ̀ ní mọ̀ pé rán tán bá díwájú ọlọ́run tọ́nà bá padà bí ìrànwọ́ yóò wá di ọlọ́pàá mọ́ ń wàhálà náà sí ọlọ́mọdé ó dàbàbọ̀ tó yẹ pé gbogbo ní tẹ̀gbẹ́bẹ̀ lákùn ẹmọ́ ti bẹ́ẹ̀ mọ́ ìwọ̀n tọ́lọ bá ní kọ gbọ́ tó ọlọ́run ṣàánúwa tó sì kàlékò ládà fún ọ so gbogbo rí ọlọ́run tí ó bá mọ́ bí hmm. ìpadàbọ̀ ànábì Ìsá àti ìṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ àlèsọ̀rọ̀tì ìṣọ̀rọ̀ ẹ̀yìn bá ní tẹ́lá láǹfààní àti padà lórí wo àwọn àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọmọ ẹgbẹ́ lórí tálẹ́tì náà náà ó wà lórí YouTube ó wà lórí táìsì ẹwà bẹ ìpínyà ìpadàbọ̀ Jésù or something like that kódà mo rò pé yóò fẹ́ tó ẹlẹ̀ ta àbẹ́lẹ̀ ìlú kan tí mo ti discuss ọ̀rọ̀ ìpadàbọ̀ Jésù Jésù padàbọ̀ hàn ṣe Jésù ń padà bọ̀ ká establish yóò dáadáa ń ṣe kí láti ìjọba ń padà bọ̀ ẹ̀ lára pẹ́rẹ́ lálùkì àmọ́ gbọ́ òní padà bọ̀ Jésù Allah subhanahu wa ta'ala ti jẹ́ àmọ́ pé wa qawlihim inna qatalna al-masiha Isa bin Maryam rasulallah ọlọ́lọ́rọ̀ wọn tó sọ ìpé àwọn pa Isa ọmọ Maryam tó débi sí ọlọ́run ọlọ́run ni dáwọn lóhùn àwọn kan ń bẹ́ẹ̀ tí wọ́n ní o ọmọ kọta lóhu ọmọ sọlá lóhu wà láàkì ṣùgbẹ́ àlọ́ wọn pa wọn kàn má nínú ọlọ́ọ̀lá àkàjẹ́ kó wú wọn nínú bá rọ̀ fà ọ̀hún lọ́wọ́ ilé yìí ní tó kà ṣẹlẹ̀ wípé ènìyàn ọlọ́run rẹ̀ ike kìí ṣe gbígbé agbébọ́dì rẹ̀ lọ ní ipò rẹ̀ la gbé lọ sí òkè àkáyépò látàn la gbé lọ sókè ní gbólóhùn tó tẹ̀lé o ń júwe pé gbígbé lọ sókè yẹn special torí àìmọ̀ iye náà la gbé kó rẹ̀ sókè àyè ẹ̀kọ́ ti wọ́n gán tó tọrọ náà gbé kó rẹ̀ sókè torí pé ìwọ́n gán lóore jẹ́ náà fọlọ́ ipò rẹ̀ kan lókè ní lọ́wọ́ mi ni wà ká àná wà wà àzízán hakima ìmọ̀ lọ kọ́ gbódìbọ́dì lọ sókè ọlọ́run la gbé lòkè so èyí ká sì rí ọlọ́run ní kódà ṣáájú kó tó kú lágbègbè kòkó níbi àyà náà owó tá à ṣe ìṣúná tó nìsá ló o láti àyà ni nìsá Quran chapter four láti ẹ máa wúlọ sí one fifty nine ọlọ́run ní wà ọlọ́run àwọn fún àtọ́lá àwọn olùkọ́ àwọn tẹ̀lé ní yìí kọ́ gbogbo wọn ni ó gbàgbọ́ fún un ṣáájú kó tó kú ẹ bá ló fi kú àwọn ilé ìtàn wa ti gbà yín ṣé yín mi kú ebi ẹsẹ ẹ báyìí sọ fún yín pé ẹ̀yìnká ti kú òpùrọ́ ni wọn òpùrọ́ ni wọn ti ó bá sọ fún yín ọlọ́mọdé àfọwọ́n alágbóyè ọ̀rọ̀ ọlọ́wọ́ àlọ́ ìyá rí bèrè ní ìlórí àwọn àwọn oní íńtánẹ́ẹ̀tì kọ́ àyè sọ́dọ̀ sọ́dọ̀. Ah ẹ̀yẹ́ ní pé gbogbo àwọn tó bá jẹ́ alábòsí àwọn yóò lè débi wà ní lórí yà tí tàlẹ́lẹ́ Ibrahim rí so àwọn alábòsí gbogbo rẹ tó bá dẹ́kò kéèyàn ní táwọn afákan wa mú jáde nílẹ̀ ni pé ajáde ní pẹ̀lú àyà ọdọ́ tó ti lọ lọ yáyà wọn á sì padà wá sílẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ insha Allah èyí ni pé ìran alábòsí kan ò gbọdọ̀ mọ dúró yìí láwọn ọ̀sùn mi lórí àyàmọ́gbà bá kí ó rí nígbà bá ti ní ọjọ́ mẹ́jọ insha allah ọlọmọṣà dákun ṣàlékún bá mi dáadáa fún wa ṣàlékún mọ̀ fún wa ṣàlékún agbọ́yé àti àlékún ìdúró déédéé ojú ọ̀nà àtàwọ̀hẹ́ ọ̀sọ̀yà sọ́lẹ̀lá ọmọ ọ̀sẹ̀lẹ̀ ọ̀nà tí kò sí kwẹ́sàn kankan ní online lẹ́tọ̀ tí wáyà yóò dà ọ̀tọ̀ ọlọ́wọ́ fún alágbóyọ̀ rẹ̀ yóò jẹ́ kọ́ra lọ́wọ́ yóò jẹ́ kó wa dáadáa fún wa yóò ṣàlékún àgbọ̀yé fún wa. Ah, subhanaka allahumma ẹnìkan ní eh, ara yóò èmi ká kọ́mẹ́ntì jáde ẹ̀yà kọ́mẹ́ntì ẹnìkan ní you will come to UK and US inshallah ayẹ́kọ̀ọ́ eh, àmì ìfẹ́ fún náà dáhùn àmọ́ kí n kọ́ àwọn ènìyàn bí ẹ̀ láàrin. sẹ́ni ká ní báwọn ti mọ́ òmìn ká ní bẹ́ẹ̀ lábá jẹ́ ni wàlá ìràwí ọ̀rọ̀ kọ́ńtò uk ẹnu ọlọ́wọ́ wa kan ti dúró lé mi lọ́rùn pé ń wá sí uk àbá náà ọmọ ìbàdàn yìí ni wọ́n ti wá wà ní uk tán rẹ́dí àti kẹ́ńdẹ́ gbogbo bùkátà rẹ̀ pé àwọn fẹ́ pé eh, invitation letter àwọn tẹ̀lé yóò ti lé ní ọdún yóò ti bẹ́ẹ̀ tó ọdún kan báyìí pàtó wà lẹ́nu tẹmọdé wọn ti bẹ́ẹ̀ ni náà wọn bá ti sọ báyìí wọn a máa ti kọ́jà lọ́wọ́ nígbà tẹ́lẹ̀ náà buhari pé kí ni kí n wá sí wàláhì àdé kí ni kí n wá sí ẹni ẹni tó ṣe wá ní láti wá ní láti nígbà tí gbogbo ṣe ń bẹ́lẹ̀ kálẹ̀ ní ìjọ kan lẹ́nu wá sí wá sí ní ilẹ̀ nígbà tí mo wá sí wá sí ní UK mo tọ́nu ẹ̀ náà ẹni ní tuntun sọ mo tọ́nu ẹ̀ náà ẹni tó wá sọ bẹ́ẹ̀ nìkan ah afá yóò mọ̀ túmọ̀ kálíkì yóò wá ní kiri àpò mọ̀ túmọ̀ rẹ èyí ń kọ́ làwọn torí ẹ̀sìn tí wọ́n ní kò gbọ́dọ̀ dẹ́rù àwọn ilé yìí nínú yìí ò yóò bẹ̀ wọn ni ẹ wá ní ọ̀tọ̀ wa lára UK ìyàbá tó ní ara US náà ọ̀tọ̀ làwọn ara US náà ní àkànná bẹ báwọn ìgbà tó dáre kankan yóò pa wọn lẹ́nu bí mo fẹ́ rẹ̀sọ́ọ̀dì sọ̀rọ̀ wọn lẹ́nu àwọn alẹ́ àbí nítorí tó bìnrin ní ẹ ẹ ìṣèwádẹ́ tẹ̀lé ẹlẹ́fíntọ́nù ọ̀fà ìdáhùn àgbà <laughs>

so àwọn tó ń ṣàdúrà àwọn uk inshallah yín na anyị ó dùn pé a padà wá uk a sì padà wá sí us náà inshallah toro ṣe wá pé gba ẹni tó padà wà bá kan gbọ́dẹ̀ tá àwọn wá ah, ìwà sí <laughs> ìpínlẹ̀ náà ẹ̀fọ́ tí wá wáyé náà àwọn ẹja jà bá ọ̀rọ̀ yìí débi tí tó ń náà ọlọ́run What will be the distribution of property on an unborn child who later became twin after birth? The wife was pregnant when the husband died. Well, ọlọ́pàá fún wa ní àbọ̀ ní ọ̀rọ̀ rẹ̀. Ìbéèrè tí àwọn àlùfáà orí kẹ́kọ̀ọ́ ìmọ̀wárí tí wọ́n lè máa sọ púpọ̀ òǹdọ̀rọ̀ yìí wà. Nígbà tí wọ́n bá ń ṣàlàyé pé bàbá lóyún oyún onú náà a máa ń pín in tuntun a máa ti gbẹ́ni oyún onú ló pè ìgbà tá a bá ti mọ̀ pé ti dúró a tó bá ti pé kó tó di pa pẹ̀lú wọ́n ti wá bí ọmọ náà ó máa ń yóò máa ń tètè ju ìyẹ̀jú ẹ mọ̀ pé ó ti kúrò lóyún ẹ ti mọ̀ ohun tí wọ́n bí ẹ mọ̀ bóyá ọkùnrin ni àbẹ́ mọ̀ bóyá obìnrin ni àwọn ibi tó wá máa ń díjú púpọ̀ kí o tó yẹ pé kì í sọ̀rọ̀ dákọ̀ wọ́n la sọ fẹ́rẹ́fẹ́ o ní odidi ọ̀rọ̀ ọjọ́ ní ìlú àbábákan wọ́n la pàkíyèsí tó mọ ní díjú sí oníkébẹ̀ bá wá fẹ́ pẹ́gún oyin onú ìdájọ́ ọkùnrin rẹ̀ gbé fún ni àbí ìdájọ́ obìnrin sẹ́ni pé ìlú kan dìde ọkùnrin rẹ̀ pè ní àbíjẹ́ ni àbóbìnrin àwọn àgbàtàwọn àlùfáà bí ìsọkíní ìlú fira kò ìsọ̀rọ̀ ìyẹn ya sáàmù gbà tọ́ ìbéèrè míì tó tó wá máa ń hú jáde nínú àwọn ọmọ tí máa ń dàbí ìrújú mẹ́ tí wọ́n tí wọ́n mú jáde lábẹ́ ìbéèrè yìí pé tọ́ bẹ́ẹ̀ bá fojú pọ́kùnrin ni bọ́mọ náà bá wá fẹ́ wá wáyé tó bá wá wáyé ń bèjì ńkọ́ ẹ̀rọ wọ́n tó bá wáyé ń bèjì kíkan jẹ́ àbóńkọ́ jẹ̀dìmọ́ àkọ́ńkọ́ lẹ́ni pé ọ̀rọ̀ mi ti wá ó ti fẹ̀nu ló jẹ́ pé insha Allah ta'ala ọlọ́mọdé àgbà wá láàyè jù báyìí lọ ẹ̀ á padà wọ́jọ́ kí àlàyé tí ó tí ó wà lórí eré ọlọ́mọdé àfọwà ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ẹnìkan ní ká ṣàlàyé lórí àdìsí fi ashabi isna ashara gbẹ̀gbẹ̀rún yẹn máa ń sábà lò àlàyé lẹ́yìn náà àti ṣàlàyé ẹ̀ láì mọ̀ ìgbà tí ọlọ́gbà ní kẹ́ni náà lè padà sáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun yìí pẹ́ tóbi àwọn fídíò tá a ti ṣe láti bí ọdún kan sẹ́yìn pàtàkì lórí pàtíkúlálì lórí hadith yìí gangan tọ́lọ̀gbà ní bá níbi tí orí ríyá youtube dáadáa torí wọ́n nìyí mo padà létà rí question yìí ní ọjọ́ tó lọ náà ìrẹ̀wẹ̀ eh, ọ̀sẹ̀ tó lọ náà àbí last two weeks ẹni ìbéèrè léèrè tàbá rí líǹkì ẹ̀ á padà kọ́pì ẹ̀ sórí platform ọ̀ọ́kan tún lẹ́kṣọ̀ yìí ṣe ẹ̀ bọ̀ mo bẹ́ẹ̀ rántí pé táìmì tó dàbí pé mo discuss mọ́sálà yẹn bóyá táìmì yẹn orí dáwà líǹkì ni mo máa ń lò gbà náà péjì dáwà líǹkì ìyẹn rọ àfáàn pé ẹ lọ rí ẹ lọ rí wo orí dáwà líǹkì àbórí orí voice of truth ìkànnì méjèèjì inshallah àlàyé tó kún kẹ́kẹ́ ẹ̀ bá ń bẹ̀. ẹnìkan ní ìjáde kírun lẹ́yìn imam tó bá jẹ́ ṣíà tá a bá ti mọ̀ pé ṣíà ẹni tá a sì rí pé wọ́n ti wí fún kò gbọ́ irú wọn ní tó dáa ní ká máa kírun ní ẹ̀yìn wọn ọlọ́mọṣà gbà fún wa. àfa àpanilẹ́nìkan ẹni ẹ wá sí ìbànú site <laughs> ẹgbẹ́ kò ní wáyà yìí ní ìwà níta ìsìnká àlá ìjọ abá ti níwà sílẹ̀ àwà mo sì wá bẹ̀ láìpẹ́ ní wá kíkọ́ náà wà fáwọn mẹ́ àṣẹ ọ̀sáàbà fáwọn tàbí bí ọ̀túnmáà náà wà jẹ́lá ọlọ́ọ̀bà ti dáadáa fún ọ ní tí one million three hundred thousand naira nílẹ̀ ìpínlẹ̀ tó mọ̀ yìí ní ṣọ́ọ̀bù jàká gold ó ti jù báwọn lọ ìṣọ́ọ̀bù dàkálí ti góòlù wí sí iye one million nine hundred and something ní báyìí ṣò ní ìdàká ṣùgbọ́n one million three hundred thousand zaka silver ó ṣe kí ni owó mẹ́ tòtòrí zaka silver báyìí bí one hundred and ninety something thousand owó wà níta níbi two hundred thousand naira ṣe bá ti ní ìròyìn lọ́wọ́ tó pọ́dún kan lọ́wọ́ rẹ̀ olóòmà yọ zaka one million three hundred yìí ìdájọ́ zaka wọ owó rẹ̀ ní silver ọ̀la fún ìwọ̀ ọ̀nà bẹ́ẹ̀ ẹ dákun ṣe iye kan náà hmm. ẹ dákun ṣe ọ̀nà wo ni a lè gbà ṣe tọ̀ láti kọrẹ ẹni sílẹ̀ ní Islam àwọn ọ̀rọ̀ yìí wà sí àwọn ìbéèrè tó wá nínú odidi wà sí àti àti ìgbédáwọn ìbámu àti ìgbédáwọn ìbámu ó dàgbà jẹ́ sọ̀rọ̀ pàtó láti náà àmọ́ insha Allah ọlọ́run ó dàgbà wọn láyé Uh, Anybody, what prayer is good for to do for steadfast tàbí in the way of Allah uh, steadfast in the way of Allah okay like ní istiqama táàmù ìgbónú tánàbà Muhammad sallallahu alaihi wasallam ya muqallib al-qulub thabbit qalbi ala dini ya muqallib al-qulub thabbit qalbi ala dini ya muqallib al-qulub fásitì kalbi àlàyé yẹn pé ìyẹn lọ́ba tó wọ́n ní ọkàn bó ti wù ọ́ dákun mọ́ṣá mú ọkàn wa dúró déédéé ojú ọ̀dà ìṣẹ̀lẹ̀. aha ìwọ náà kọ́lọ́ bá sọ́wọ́dẹ́ sọ́wọ́ lọ́ọ̀dẹ́ wọ́n mú iye sídà káti wọ̀ ní góòlù wa one million nine hundred and sixty seven thousand two hundred and eighty naira títí góòlù lọ so títí bá bí one ninety something náà nìyóò náà so ìyẹn ò tó two hundred thousand naira sojọ́ tí ẹ bá ti wá nínú yóò lọ́wọ́ tí ń pọ́ lókan lọ́wọ́ rẹ̀ nǹkan sí gbogbo bùkátà ayò zaka two point five nínú kátẹ́lí two hundred zaka rẹ̀ náà two kan àbí eh, two divided by 40, táwọn ìtàgé máa ń work out. oya oya oya àwọn calculator two hundred divided by 40, 5,000 five hundred ẹ̀ẹ́dì kan wípé zaka for the house that you build ṣàmọ́ yọ zaka lórí ilé ta kọ́ ta kọ́ tà ń gbé kò sí etí ò bá wọ̀ zaka ò náà ká ta wá kọ́ tà fi rẹ̀ zaka ò orí wọ́ọ̀tì ilé owó ta bá ẹ̀ owó ilé tán bá ń san lọ́dún owó ní tó bá wá tó lè sọ àbówó yẹn pẹ̀lú owó mi ìtàbá ní lọ́wọ́ pẹ̀lú bísíǹsì tá à ń ṣe bí àtàbá pa gbogbo ẹ̀ tó bá wọ́ ti zàká èyí ò lámọ́ yọ zàká lé ọkọ̀ wa tá ń gùn ilé wa tá ń gbé títún ni aṣọ wa tá ń wọ̀ bàtà wa tá ń wọ̀ tí gbogbo wọn bá ń wọ́ délé gbogbo wọn lọ́bẹ̀ tó wù zàká zàká ò wọ́n ní wọn ilé ìwòsàn láti ní ìntàgbò ni wọ́n ọlọ́mọta fún alágbèrè rẹ̀ insha Allah ta'ala ẹjẹ́ ká fi gbókú lẹ́kọ̀ọ́ fi di ọ̀la a pàdé ní halqa Umdat al-Ahkam abilu almanihi wa karamihi wa izzihi wa fadli an yajizani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaa'an min kulli da' وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته